الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوا وهم يعلمون أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا قالوا أتحدثونهم بما قد الله عليكم لحاجتكم

إلا أمن يكن فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما ma كسبت أيديهم وويل لهم مما يكسبون ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tó ní lórí àwọn ìdẹ̀ra orí tó ṣe fún wa ìkẹ́ Ọlọ́run ìkẹ́ rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa ala alihi àwọn ará ilẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa kọ́lọ́ wọn bá fún wa pé gbogbo wọn. ọpẹ́ tó ní kọ́lọ́ wọn bá lórí àwọn wọn bá ń ọmọ wa náà ní kàdán nínú rẹ̀. ó náà ní kí tí ó tó nílẹ̀ títí pamọ́ àwọn kan lálájọ bẹ̀rẹ̀ láàjọ bẹ̀rẹ̀ níṣì ń bẹ nínú wa láàjọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n táwọn ọ̀gbájọ oríṣi kan tó ti lọ níwọ̀n bẹ nínú wọn tó ṣe yí pé ọjọ́ òní tó tún bá wa láyé kò bá wọn láyé bẹ́ẹ̀ bí ajá nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ti pé ìwà dáadáa wípé ọjọ́ kan ò ní lé fún nínú ìṣẹ̀lẹ̀ olùgbàgbọ́ òdodo àti kọjá pé orí ní ọjà mi. torí pé ní àwẹ̀ a ti gbájú wọn lọ nírun ní kíkí a ti gbájú wọn lọ ní gbólóhùn rere a tó ti tẹ́jú wọn lọ láwọn oríṣiríṣi àwọn iṣẹ́ olóore láwọn ọdún tá a fi jù wọn lọ yìí ọlọ́wọ́n ọba ìrìnkè látọ́lé kápá ti wòye kàtìkì wọn lọ ní torí ẹ̀ jẹ́ pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo yọ ọmọ mọ yìí pé ọkọ ní kọlọ wọn wà ìrèké ọlá lórí gbogbo ètò títà bá wà nígbà tá a rí jẹ kòtẹ́ni tá a dúpẹ́ fún àpọ̀lọ́wọ́ ọba náà nígbà tá a torí jẹ kòtẹ́ni tá a máa dúpẹ́ fún tó tọ́nà wọn bá ìrèké ọlá lọ torí kí lè rọrí ọlọ́wọ́n bá ìrèké ọlá wọn pọ̀ lórí wa púpọ̀ alihamdulilayi rabbil alamin ọpẹ́ ni ọlọ́run lórí gbogbo àwọn ìjẹrẹ orí tọ́lọ́wọ́n bá ní ìtẹ̀síwájú nínú tàbísírì wa ní òní sọ́jẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù Ramadan ìgbèjì ọdún àti ọdún mọ́kàndínlógójì ní masjidu nawal ní agbègbè Afẹ́yìn nílùú Ìṣẹ́yìn nínú Suratul Baqara onáà láti wà láti ń tẹ̀síwájú díẹ̀díẹ̀ àyàfi yìí. Ati ti gbé lónìí òun ni ayé ẹni ẹ̀ka ọ̀sìn ní ọgọ́rin títà mà sí seventy five ibẹ̀ láti gbé lónìí insha Allah ta'ala lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba tó ti sàlàyé fún wa nípa ìṣesí àwọn ọmọ Ísírẹ́lì báwo lọ́gàn wọ́n ti lè gbogbo gbogbo tó lè bí òkúta tí ọba lè ju wọn lọ tí ọba lè ju òkúta lọ lẹ́yìn ìgbà tọ́lọ́ ti fi àwọn àmì kì í ṣe kéyìí nígbà tó ti jẹ́ kọ́kàn ọ̀rọ̀ ti tọ́lọ́ tọ́lọ́ ti ti mọ̀ tọ́lọ́ ti ṣe iṣẹ́ ìyanu tó lágbára kò sí fún wọn látara pé kò fún wọn tó kú ọlọ́pàá wọn jì ìtọ́lọ́ ti wá di òun náà ní màálù wọn ti gbọ́ pa ọkà fi orí kékan jù lára náà kó náà ti di òṣìṣẹ́ tọ́pa kó náà bá ti di akẹ́kọ̀ọ́ rẹ̀ ṣàlọ́ àmì ńlá lélẹ́yìn tó jẹ́ pé ẹni tó jẹ́ olóye tó jẹ́ onílàákàyè níbi yóò tara bẹ́ẹ̀ gbà fọlọ́ nítòsí gan nínú àwọn àwùjọ wa láwọn nǹkan tí o tiẹ̀ ní í ṣe pẹ̀lú àní ọlọ́wọ́n bá ìlẹ́kẹ̀ ọlá. a rí i pé àwọn èèyàn tí wọ́n bá dán ojú àwọn èèyàn tí wọ́n dán ojú èèyàn lọ́pìdán nígbà tí wọ́n bá pidán fáwọn èèyàn kẹrù ó bá àwọn èèyàn tí làwọn èèyàn sọ̀tọ̀ wọ wọn lẹ. seventy five àwọn èèyàn wọ́n sọ̀tọ̀ wọn lẹ̀ tí wọ́n bá rí i dán subhanallah nígbà tí ẹnìkan bá lọ sọ́dọ̀ aláyẹ̀wò lápẹẹrẹ tó wá sọ fún pé ah, hmm, a afẹ́ mọ̀ bọ́yá yẹn ní sí àbíkè sáyé ní sí ọ èdíjọ ìta bá kù sára rẹ tàbá fọgbà tó bẹ wọlé a ah, èyí ti pé ìkan wọlé di ọ lára subhanallah lọ́ba ti gbòdìjọ yẹn lọ́ba kù sí ibi ọwọ́ àbí apá báyìí lọ́ba ọ̀rọ̀ afọ gbà báyìí èdíjọ yẹn bá ti wọlé kí ni tí wọ́n ti bẹ̀ fọ́ wù ha bàbá ẹ̀dá fún bẹ́ẹ̀ ti là mí ló èmi náà má fà yín ní tèmi subhanallah torí tí ò ní rí ó ti kí ni o kò rí ìyẹn ti rọrùn naturally n tà sọ ìrọrùn ọmọ pé ní orí igi ṣe pọ̀ mẹ́yẹ oní fúláwà lásán òdòdó lásán sẹ́yìn tó ọba já tó ọba jó pẹ̀lú àtàrí lásán tó ọmọ bá ti lọ tó ọba bù tó ọba bù sápá báyìí tó ọba ti báyìí ọ̀ wọlé fúláwà lásán ni kò sí kankan bẹ́ẹ̀ òdòdó ìsàn náà òdòdó báyìí a máa rí lọ́nà òdò kan lọ́nà òdò kan. mo rò pé a gbọ́dọ̀ máa júwe èèyàn máa fáwọn tó láwọn èèyàn máa fi gbá àyàn ọlọ́run sànú fún wa o. sẹ́mo pé ẹ̀wọ́n ní ẹni ẹjú sí rí ó ti gbàgbé káì àti pàdé àfàmọ́tò pàdé àfàmọ́tò kàyín kó fẹ́nu àwọn àfàmì gbogbo èdè ókè o ẹ wò bí ó sì dá tọwọ́ ẹ lẹ subhana wa tàbí bí ẹ̀kọ́ nínú àwọn akólúmájẹ ọlẹ ká sọ eléyìí náà sọ àná ẹjẹ abọ títò tó èyí ni má tọ́ fà báyìí ilé ń fi là fà lẹsùbáàlì èyí ni mú àtọ́ fà ọlọ́àdì ìjọ́ òmùtọ́ tọ́tọ́ ọlọ́run ó ń bí ọ́ tó bá jẹ́ pé lágbájá yìí ayé bá ń ṣe títẹ̀ tó báyìí kọ́ máa mì kọ́ máa mì àwa ti mọ bá ti sọ̀wọ́ yóò sì máa mì máa mì gidigidi tó bá lágbára gan yóò sì máa mì ibi dàda dàbí lè máa ni wọ́n ti bá mú orí rẹ̀ yẹn ni wọ́n ti mú lọ́wọ́ yóò sì máa mì tá a bá ti fi ó mì kò ní mì ó ní bá ti sọ̀wọ́ àyè kọ́ ọ̀yàn torí kí ẹ má fi máa lo jìbìtì alihamudulilayi gbogbo ojú ti ń bẹ́ẹ̀ ta yìí ojú tá à ń rí tèmi ojú jìbìtì tó dé báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn bọ̀ ta ẹlòmíì òtún òfin ká nínú àfẹ́ lọ́nà tó wọ́n fi máa bá yẹn ṣùgbọ́n kàlà a ní kúrú a ní fi a ní kúrú ẹni bẹ́ẹ̀ a ní fasọ́nà tó máa gbá àwọn èèyàn alihamudulila ìpè àsìkò tí náà lọ yìí a sọ a sọ kan ìgbà míì bẹ tó ti pín tí yẹn bá wá igbá àdé mu igbá àdé mu síbẹ̀ ti mọ̀ igbá kékeré ọlọ́mọrí ẹ̀tí wọ́n ti gé wọn igbá kan náà sáìsì kan náà èlùkíní kejì ẹ wá lu lórí èlùkejì lórí ẹ wá mú aṣọ funfun ẹ wá rán ma ẹ wá ra lókè yẹn náà ẹ lu nísàlẹ̀ yẹn wọ́n á kí òwú á wà kí okùn bọ́nu rẹ̀ ẹ wà ra sọ́mọ ibi ìgúnlé báyìí ẹ sì ta kókó tí ò ní jẹ́ kí kókó yẹn ó ṣe kíni o kí okùn yẹn ó lè yọ kúrò nínú báyìí wọ́n bá ba ní ìsìn àpọ̀ ni wọ́n bá àwọn aráàta tọ́ tẹ́bá tẹ́ báyìí tíyẹn bá wá tó ní á bá ìmẹ́ni tí ìmẹ́ni tí ń ṣe mí ìtìmọ́ tí ń ṣe mí jábọ̀ yẹ̀wò ọ̀yà àwọn ayé ni ẹ wàá mú ẹ wàá mú báyìí ẹ̀sọ́ pé tó gbọ́ ò fi má sọ báyìí sókè gbígbà yìí tọ́ba hajj sókè tí ò wá tí ò wálẹ̀ ṣẹ̀fẹ̀ àlùmọ̀kúrò ètò àlèmọ̀ ní pé tá a bá sọ sókè kó segin ni o ọmọ wálẹ̀ níta àfẹlẹ jẹ́ pé à ń gbé lọ sókè títí tó fi fúri tẹ̀m̀pọ̀ yẹn kó segin ni o ọmọ wálẹ̀ pé ìgbà ti ń délé sọ sókè tí ọmọ ìlú wálẹ̀ ha àwọn àyà méje tó ń bẹ́ nù lónìí wọ́n ti yọ lápẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lé kókó àyè ọ̀rọ̀ tó lé gidi lọ̀rọ̀ yẹn o ojú kékeré mi ṣùgbọ́n ká pé mo ti sọ lọ́ba bú wọ́n bá bọ̀ alẹ́ fúnra ẹ̀ gẹ̀rẹ́rẹ́rẹ́ ọ̀rọ̀ náà ti ń kú ọ̀rọ̀ àbí bá ń bọ̀ wá ló ń dúró díẹ̀ ní bọ̀ wá ní dúró díẹ̀ èyí ó ti jẹjẹ wàhálà o ṣe mọ̀ pé yọ̀ọ̀ta mọ̀ kẹ́sìkò ni pé ah ọlọ́lọ́ mi èso jáde bẹ́ẹ̀ o tí wọ́n bá ti sọ ìtọ́ ti pé ipa báyìí tó lé tẹ́lẹ̀ ìdí rẹ̀ ọwọ́ rẹ̀ báyìí tọ́ bẹ́ẹ̀ wọ́n ti ra mú kúkú yẹn lọ́la yìí ọ̀rọ̀ àmọ́ nítorí ọ̀sán wọn ti lásán náà ní báyìí tọ́ba ti fẹ́ kọ́ wálé díẹ̀ tí ọ̀fẹ́ kọ́ wálé tí ọ̀fẹ́ kọ́ wálé tí ọ̀fẹ́ kọ́ wálé tí ọmọ ti lásán náà ní. yóò di wọ́n mọ́ nínú gbàgbé mo tó pàdé apá mi àbílẹ̀ ẹ̀kọ́ ni ẹ wá wò ó ọ̀rọ̀ ayé lásán ló gbélé akóròmọdé ẹ̀mí nǹkan ẹgbẹ́ lẹ́tà lásán ni ọtí fún sẹkítìrì lẹ́tà ní láì nítorí ọba wa ó mọ̀ kọ́ sínú lẹ́tà ní mọ́lọ́dọ̀ sẹkítìrì ní yóò lù sẹkítìrì bẹ́ẹ̀ bí kílímà sẹkítìrì ò ti kọ lẹ́tà rẹ̀ sínú sọ́ba ti sọ́ba ìfúrì lọ́sọ́dọ̀ ẹni tí ọ̀nlọ́ba nulẹ̀ gbogbo tó ọkọ síbẹ̀ wọ́n ti rí yóò ti kà á so láti kejì náà wọ́n tún tèmi tó fúri wá sọ́dọ̀ rẹ̀ náà yóò ti mú lẹ́tà rẹ̀ padà. tọ́wájú ló pé hmm, lágbájọ ọmọ lágbájọ káàbọ̀ ayé mà ní ká ọ ayé mà ní ká ọ mo ṣe ń wù ọ yìí mo ní oyún ìlú kan ó ti tọ́jú mẹ́wàá ọ bàbá bẹ́ẹ̀ ẹja náà mọ́tò ti gbé yín hàn mo rò pé èyí tó ọkọ wá rí ẹ̀kọ́ náà ni ṣùgbọ́n ọgbọ́n jọgbọ́n lásán wọn ẹ ẹni kí ṣẹlẹ̀ yìí bá ṣẹlẹ̀ ẹ wo ṣe ju gbogbo ara rẹ̀ lẹ̀ sẹ́ni ẹ bá sọ pé wò ó tó o bá ti ṣe nǹkan tó yàtọ̀ tí mo ní o ṣe lé màá máa yọ kedere báyìí bọ́ bá ṣe o tí n bá jókòó láàfin yìí láti yọgbà bí yòrò ni. àbí bẹ́ẹ̀ kọ́ ni yọgbà káwọn nǹkan mi kò sí ẹ wá òwò káwọn ẹ̀sẹ̀rẹ̀ lè lé lẹ́yìn ìgbà tó lọ́n fa mi náà. tàbí pèsèsè ojúkorojú wọ́n rí báyìí pẹ̀lú ẹyin bí wọn méjèèjì báyìí lẹ́yìn ìgbà yẹn tọ́lọ̀ tó wá sọ bọ́ káwọn tẹ̀lé tó ọlọ́run á fẹ́rẹ́ padà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo pé. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما أقلوه ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون لقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون ومن أفتطمعون أن يؤمنوا لكم جسيرا كم إنيرا كم إن جانبي èyí tó ti kó ní ojú kòkòrò tó kàn pani ni wọ́n pè ní absọ́màrì sẹ́ni nínú afa sábọ́màrì náà amza bẹ̀yẹ amza tó ìsìnkú àríyá ni ìta fi béèrè bí jẹ́ òní a níbẹ̀ ní kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni a yìí tó wáyé oríṣiríṣi hamza ìsìnkú àríyá ló máa ń wá ìmí ìbẹ́tọ́ ẹgbẹ́ ní ìdáàrí tatakuni ìmí ìbẹ́tọ́ bíi ìpèníjà ni tọ́ eléyìí ọwá lèlè ṣe buhari ìgbéjìnà lèlè ìbáwá bákan náà wọ́n tẹ̀yìn ní àti ìjáka lèlè ìbáwá ọlọ́run sọ fún wa títẹ̀ yìí ti mùsùlùmí náà nípa ìjáka àwọn mùsùlùmí min ayo mina ha ọlá ìrìn lè la nípa wípé káwọn ẹ̀hó nìyí wọ́n gbà wọ́n gbọ́ ìtumọ̀ ni wípé afata tó máa rún náà ǹjẹ́ ẹwà tó lè máa níran tàbí ǹjẹ́ níran kan láyé ọkùnrin inú wọn lápò wípé káwọn tí wọ́n jẹ́ yẹ̀wò rí wọn ní gbàgbọ́ sí i. fún àtọwá tẹ̀lé ibi afa fáyẹn àtìfàlì fún àtìfòrí ètò wọn máa fi ń tẹ̀lé ọ̀rọ̀ wọn sọ pé kọ́rọ̀ tó wá síwájú yẹn ṣe rí náà lélẹ́yìn náà ṣe rí wọ́tọ́mà ìdí wọn pè ní àtọ́mà òun ni kéèyàn máa níran kan tó ní ojú kòkòrò nínú ìsojú kòkòrò tọkaba lórí kàkàkà lánàá pé àwọn tàmá ó ní tàmá kí n fóun ní kíní ẹni yóò ti gbogbo èrò rẹ yóò ti parí ẹ lórí ẹ pé aa kíni àfàìsọdọ brọdà mi ti gbà kíní ẹ wa ọ kàmi balẹ̀ ní òbí ní bẹ́lẹ̀ ah ojú ọ̀nà mi sọ pé kí n wọlé báyìí kí n gbé yìí má wọrí ẹ ní problem àwọn ọmọ òun yẹn ṣùgbọ́n kì í ti pé wọ́n lò ní òun ní sọ́dọ̀ èèyàn òun ní ìrìnàjò sọ́dọ̀ ẹ̀yìn kàkété tó ní o ọkàn rẹ ti wá mú kàn yẹn bí ibi tó ọba débẹ̀ báyìí tó ọba tó tó gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀kẹ́ ni ó wọlé gbẹ̀kùn lẹ́nu wọn ní àwọn ọba tó tó tẹ̀ ọ́ ó ti àánú rẹ ọ ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ló ń kaba ẹ̀rí ọ ní ìjẹta ìjẹta láàárọ̀ ẹ̀ bàjẹ́ nìkan ẹ̀ ń gbà lọ́sọ̀ ẹ̀yẹ́ ti bínú o lọ́ba bínú ta ló bínú sí ìran kan tó ní àmọ́ àyẹn ni tó bínú tó ti ọlọ́tọ̀rọ̀ alọ́wọ́ yẹn pé fún un ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n onílà àtàkọ́bọ̀ ọba àlàmúrí ní lákàmáàlì ọ̀hún mímà yìí wọ́n kọ́kọ́ bí àlà tọ́mọ̀ àyíká àdé sàdàkà àgàkọ lọ́wọ́ máa là lẹ́yìn. ó ní láti àbọ̀bọ̀ bá nà àlàmúrí yìí má bínú sọ́mọ nìyẹn kan. làgàmà ni ọ̀ọ́nì máa là lẹ́yìn. tọ́pọ̀ pọ̀ nítọ́ fẹ́ lọ́dọ̀ rẹ̀ yẹn ọ̀pọ̀ pọ̀ pọ̀ má bínú sọ́rọ̀ ọmọ nìyẹn bẹ́ẹ̀ tí ò pọ̀ nítọ́ fẹ́ lọ́dọ̀ rẹ̀. wọ́n kọ́kọ́ bí ọba fẹ́ bínú máa bínú àlá kọ́máì lórí tàmá ìrànkà ojú tí wọ́n náà ní alẹ́ ti sẹ̀dá àkàtẹ́ tó gbogbo ara rẹ̀ tó fi ọ lọ tọrọ síbẹ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn ẹ máa gbé àwa náà máa sọ bẹ́ẹ̀ ibi tá a fi ran kàbí tí ọba sí bẹ́ẹ̀ lẹ́nu yòókù àtàbọ̀jẹ́ péré wa a ah! ah! kì í sẹ́jọ́ rẹ̀ àgbẹ̀ láti kì í sẹ́jọ́ ẹ̀ tí ìbá sẹ́jọ́ èmi tí ìmọ̀ mi tó yẹ kí n ṣe ọ̀rọ̀ mi kà ìdí ni mo á bọ̀ ni mo ah! bó ti yẹ kó wí tó a máa tó gbé ọ tọrọ nǹkan yẹn tó fún ọ yẹn èyí náà àtọ́máwò nìyẹn kéèyàn ní ojú kòkòrò tó kápá lórí kankan. ìtumọ̀ ní pé antum tẹ̀rẹ̀dúnà máa rọ̀rọ̀ bá ti ẹ̀yìn níra kà pẹ̀lú ojú kòkòrò lè anna lẹ́bí yárújú ṣẹ́yà torí pé níra kà kankan pẹ̀lú ojú kòkòrò tó tapá òní wọn máa ń sọ ní wọn máa ń pè ní àtọ́mí àti oṣooju kòkòrò síbi kan. wọ́n ìmánu ìgbàgbọ́ tó lọ́wọ́ bá sọ pé àpàtà tó máa ń yan ayé òfin ní ìlàkóyún sẹ́ni gbàgbọ́ ike kún onígbàgbọ́ sẹ́ni ràkàn ojú kòkòrò tó lágbára sẹ́ni pé kún onígbàgbọ́ sí i. alìmánu níbẹ̀ yẹn bìmánì tẹ̀sí ìfò sẹ́fẹ́ fún ọgbà yìí lódodo. ayé ayé òsọ ti kú làkó fún ọgbà yìí lódodo. wọ̀yà sẹ́mìlì ayé kó dàbí mánà ìjànkìyàdì wọlé ìsìlámù lẹ́kọ̀ọ́. ó sì lè túmọ̀ pé sẹ́yìn fẹ́ fún ojú ojú sẹ́yìn lẹ̀ fún ọgbà tẹ́ lérò fún àyẹ̀wò yìí síbẹ̀ ni. sẹ́kùn tẹ́ ń fẹ́ nìyẹn wọ́kọ́dẹ̀ ká nàfàrí kún mi kún yẹn náà ń nàgàlà mọ́. Àwọn apá kan bẹ nínú àwọn Yẹ̀wúdì tó ṣe pé àwọn apá kan wọ̀nyẹn nínú wọn yẹ́sùmáìrún nàgàlà mọ́. Wọ́n gbọ́ wọ̀ lọ́wọ́ wa níbí báyìí wáwù tó wà níbẹ̀ yẹn níbi ìwà kọ́dé wáwù mọ́tìlẹ̀ ṣáàlì wáwù yẹn sọ ìṣe títọ́ wà fún wọn pé ìṣe tí ẹnì kọ̀ọ̀kan nínú wọn ìgbé gbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọ̀la títí hálù ní àkùrọ̀ àyẹ̀ tó ma kọ́dé tí a sì mọ̀ pé hákòtà ẹ̀kọ́ ni hákòtà ẹ̀kọ́ a máa ń fi ń kan ọ̀rọ̀ nípa kọ́dé pàápàá ló túmọ̀ sí i tó adéke jumla yẹn wà ní jumla yẹn ọjẹ ọwà bí mahali náà di xaala nínú ìwà ní àwọn àjẹ òní èdè lágbáwá ààyè mahali náà ààyè ńtọ́gba pátá òní yẹn wà fún ìṣesí tọ́wálá tara wa ọlọ́ni wọ́kọ́ni ká ní parí kó mímú yẹn màrún ní kálá àmọ́ lọ́ọ́ apá kan nínú wọn ti dẹni tó ti gbé gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tẹ wá nígbàgbọ́ sí pé àbí ẹ̀yin ọ̀làta sí pé káwọn wọ̀nyí ó nígbàgbọ́ sí i lẹ́yìn ìgbà tó ti gbé dájúdájú apá kan nínú wọn ó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá. àlùfáàrí ìkù bìmánà àtọ̀ ìfà ìjọ èdè èdè tó ní í ṣe pẹ̀lú ìjọ́nú èdè lágbáwá ọkọ̀ gan nínú rẹ̀ ní àlùfáàrí ìkù ni wọ́n wáyé o lè túmọ̀ pàtì àlùfáàrí ìlú. bákan náà nínú tí ń túmọ̀ àjàmáà nínú èdè dárúbáwá onígbọ́dọ̀ wọn àjàmáà fúnra rẹ̀ náà fàrí ìlú bí má lè jàmáà. bákan náà ó túmọ̀ túmọ̀ kọ́ ipa ìjọ náà ní jẹ́bẹ̀ẹ́ níbi èdè dárúbáwá. bákan náà sọ ṣìrìzímà iná ha wùlá ìlà kiri tí ma tó ń kọ́ ní ìlú ìjọ sátẹ́lẹ̀ làwọn ṣèlú lè ma. Ọ̀sà wọn náà nù ọ̀sà nínú sọ́lọ́tò yóò tó dùn. Ọ̀sà ẹ̀jẹ̀ máa rà bẹ́ẹ̀ ni ìtọ́ ọba. Tó bìmánà àjàmá rà tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àkànní má ti tètè pé nìkan wọn ní fásitì fún kẹ́lí máa àjàmá rà. Tọ́ fàríkù ìtumọ̀ tiẹ̀ ní ẹ̀ bí máa ní ìtumọ̀ wọ̀tọ̀ ìfà. ọlọ́ni wà kọ́ni káná fàríkù nínú ní ẹ̀sùmáàrún nàìjíríà àmọ́ ayé mínímọ́ ní bani Israel. apá kan àwọn èèyàn nínú àwọn Israẹli wọ́n ti jẹ́ nítorí pé pé wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ìdẹ́gbẹ́ ọlá tó ń máa yọ káwé lóná. lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tán wọ́n wá jẹ́ nítorí pé wọn sọ gbólóhùn méjì nípa ọ̀rọ̀ kàlámà mọ ìlú báyìí alakọkọ wọn ni alimọrọdù bíi zálíkà àtàwọrọ wọn ni tí wọn pàdé pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run òun náà ni àtàwọrọ nítorí pé Ọlọ́run sọ̀rọ̀ àwọn ọmọ ìsirẹlẹ wọn kó àtàwọrọ yìí tí wọn bá gbọ́dọ̀ fún wọn yóò hàrì ìfàrùwẹkù ní ha lẹ́yìn náà wọn wà yí padà àyè yóò yí ró ní ha wọn yí kó wọn pa lómi torí pé wọn bá sọ pé èèyàn ṣàrò rọ́bà kan wọn rẹ pé èèyàn yí padà gẹ́gẹ́ bí lárúbá tí wọ́n sọ níbẹ̀ ni pé ṣàrọ́pù dáàbà yáàní wàjẹ́ kò ti tìjà àhà tí wọn bá sọ pé ṣàrọ́pù dáàbà mo yí nǹkan ọ̀gùn mo yí ìtumọ̀ rẹ̀ ni pé mo kọjú ẹ̀ kú níbi tó wà tẹ́lẹ̀ ojútùú ẹ̀ kọ̀ọ̀kan mi ọ̀rọ̀ náà sọ níbi tó dojú kọ wọn yí padà wọn pa lójú dà wọn bá yí sí ìgbà mi tahrif ó sì tẹ̀lé táwọn náà wọ́n tẹ̀lé táwọn kan nínú ìyẹn ọlọ́run nínú àlùkò ìsìlámù. ẹni tó bá ti jẹ́ ẹni tí bá ń yí ìròyìn ọlọ́run padà tàbórúkọ ọlọ́run padà mú ṣáré tó ní wọ́n gbèrú ẹni bẹ́ẹ̀ nínú ìran ìlhad sí àtìmá ìlà ìlhad ọwọ́ tààrà wọ́n ti fàdé nínú ìwọ́dì àìgbàmórúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀kan onílọ̀rọ̀ tàhálẹ́ wa. kọ́lọ́n sọ pé yadu lọ́ọ̀lì fọ́kọ̀ àyíní yín káwọn yóò kwụdịrị ọtụtụ lọ́ọ̀lì níjẹ́ dàhírù. ọlọ́run pé yẹ́dù ti fi ọwọ́ àwọn lọ́wọ́ kọ́ wọ́n ní kúdírọ̀ ní agbára ni. ọlọ́run ní ti ojú omi ojú sojú ìsọ wa àwọn bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ báyìí o tàhíkù ní káwá gbólóhùn bí àyù nìyà káyé padà sí ibi ìpì náà ìwọ ni o tàbí kò lè yẹn ti bí ẹ ti gbọ́dọ̀ ṣọ́ra kó níbẹ̀. anabi sallallahu alaihi wasallam sọ pé yẹn ti rọpò náà tabaraka wa ta'ala ila sama'i dunya ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ ní sísánmọ alẹ ayé nígbà tó bá kú ìlànà orí ibẹ̀ yìí àwọn kan mọ̀ pé rárá bọlọ ní sọ̀kalẹ̀ amúrú rẹ ní sọ̀kalẹ̀ àti rẹ tàbí kò ní òyìn náà kásọ̀ra àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ní báwọn ti dira tọ́lọ̀ fún wọn nìyẹn wọ́n ti ṣàwùrọ̀ fà rẹ̀ tẹ́ ẹ bá wá gbé ṣàwùrọ̀ táwọn pè ní májẹ̀mú láìdá àti wọ́n gbé yẹn sẹ́yìn náà bá ń kà lọ ẹ̀ nífẹ̀ẹ́ orí ẹ̀ ti nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀ lè sọ kọ́rọ̀ ènìyàn kan tó bá mi àti wàá fẹ́ ṣàfihàn lọ bá ọlọ́run ọba tó dá wa wọ́n ti yí padà lórí jẹ́ pé oríṣiríṣi àwọn ẹ̀díṣàǹsì oríṣiríṣi ló ti wà àwọn amẹ́mẹ́tì wọn kún ní mọdẹl lóríṣiríṣi jẹyìn ní mọdẹl nínú alukọhánì ní mọdẹl kìíní kan lélẹ̀ òbí pásẹńtọ nínú alukọhánì kìíní òbí wọn mọ bára wọn mọ wọn gbìyànjú ẹ náà káwọn olè bá wa pa kúránì jẹ ọmọ ọba ìlẹ̀kẹ̀ ọlọpàá wọn yà kàn wọn wọlé nílẹ̀ ayé tó máa nù wọn Ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlá kọ ní dídì ìmọ́lẹ̀ òun Ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ ọlọpàá tọ ọlọkàní táwọn olùmọ̀sán yìí pé ìtumọ̀ kalam Allah ìmánà àtẹ̀wọ́rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ti tẹ̀ tọ́rọ̀ lẹ́yìn bá ní máa akọlù lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ yìí náà ayé ní bá ní máa fáyì mú ha wàá rọ̀ fún màánà ha lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ yìí náà sì máa yìí wọ́n rẹ̀. wọ́n lápò sílẹ̀ àlẹ́ ìtọ́rọ̀ yóò ti mú wọn lójú kòkòjú wọ́n mi dá ìyáha ìsífàtì nàbí sallallahu alaihi wasallam nínú yí padà tí wọn yí síra àtàwọn padà òun náà ni àwọn ìròyìn anẹwà Muhammad sallallahu alaihi wasallam tó wà nínú àtàwọn wọn yí padà wọn mọ bàá sì yí ìgbésẹ bọlọ wọn ti gbé dìde àtàyè tó ti gbé dìde wọn yí padà wọn kọ́ lè yàn àdúgbò wọn tó sọ pé innahu rasulun muntazar wa laysa hadha òjíṣẹ́ tí wọ́n retí ni ètò òjíṣẹ́ ìjàkálà wọn yí ọ̀rọ̀ lọ́wọ́ bá padà nínú nínú ọ̀rọ̀ tiwọn ọwọ́ abẹbẹ rọsúlù ló sábà wù yẹ o ní rárá o wọlé ń tà náà tọ rọsúlù kí èso ti fẹ yìí eléyìí ti fi òkè tẹ òkèlè wọn yí ọ̀rọ̀ lọ́wọ́ bá padà nínú. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn olùmọ̀ tí wọ́n sọ láwọn akóni tẹ̀sí nípa ìtú wọn pẹ̀lú pẹ̀lú kẹlẹ́ àmọ̀ wọn wọ́n ní alimọ̀rọ̀ ọ̀dùnmí òun náà ni alladhina asma'ahum Allahu ta'ala kalama li Musa àwọn tí ọlọ́wọ́n bá yìí kí ọlá fi ọ̀rọ̀ rẹ̀ yí tó ní wọ́n gbọ́ látọ̀dọ̀ ànábì Musa alayhi salatu wassalam. àwọn yìí àwọn ni alladhina ikhtarahum Allahu nàbí alladhina ikhtarahum nàbí Musa òun náà làwọn tó ti gbé Musa ọ̀sà wọn lẹ́tà wọn là ń pè ní sàbòrò ní arọ́jú là tọ́lọ̀ lọ tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ lọ sọ fún wa yí pé musa kó lọ sí mi kóòtù ẹlẹ́dà rẹ̀. tọ́ àwọn wọ̀nyí àádọ́rin ọkùnrin ní wọn sẹ́wọ̀ntì ó náà ní wọn. fàtúmá àhùnmọ̀ mọ́ ọ sàáàlà kẹlẹ́ lè musa ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ lọ fún wa ní àgbọ̀ yọ ọ̀rọ̀ rẹ̀ gbọ́ látọ̀dọ̀ àlẹ́ ṣùgbọ́n pátá ìgbà tó lọ síbẹ̀ fún wọn bá sọ pé lànàmínà lànàmínà láta àtà náà ọmọ àjà wọn bá sọ fún ẹni musa tó yẹ musa náà lè dé nígbàgbọ́ sí ojú ọ̀rọ̀ tó ń sọ yìí àti tá a bá tó rí ọlọ́run méjèèjì afẹ́rí ọlọ́run ní ojú korojú ọlọ́run tó wí afẹ́rí bàbá tó lọ́n sẹ́yìn tọ́mà sọ̀rọ̀fó máa sẹ́ni ló ní kẹlẹ́wà ní kẹlẹ́ ní láti tààrà ọ̀rọ̀ ọlọ́run tó wọ́n gbọ́ ọ wọ́kọ́dé sẹ́kọ̀ọ́ ibùdó sẹ́mi wọ́n ní wọ́kọ́dé bá hàn bó tún wá ti tẹ̀wájú sí kó tún bí tẹ̀sí ibùdó àwọn tí wà tẹ̀sí alẹ́ ti ìlàjà yẹn ti bẹ lọ́dọ̀ àwọn falam ájèrè ìmáàlà sàríkà ìtumọ̀ ẹlẹ́kẹta kọ́ọ̀rọ̀ ìrì nínú ọ̀rọ̀ àwọn oníkàfẹ́ kí wọ́n lọ́rọ̀ ìtumọ̀ ẹlẹ́kẹta òní pé wọ́n wá ánẹ́lẹ́ mọ́rọ́ dàbí kálámì náà ìjọba lérò pẹ̀lú kálámà náà lẹ́yìn oní àní alukur'an igbe ọ̀rọ̀ Ọlọ́run yẹn alukurani wà á nàwọn yẹn tuma ẹwọn lẹhùn àwọn yahudi ń gbọ́ súnmọ ìkàrìbù náà wọn yí padà lè ànà kàlámà àlè ànà alukuran kàlámùlọ torí pé alukuran ọlọlọ wọkọdì kọlà lọhùn dàrẹ́lá Ọlọ́run ọba ìlẹ́jẹ́ láti fi sọ fún wa wípé wà ìní àhádọ́ nínú mùsùlùmí nà ń tajà rọ́gàmà àjẹrìbù hàtà yàtúnà àmì

ní ìṣẹ̀lẹ̀ ìṣàkóso ṣùgbọ́n dàpọ̀ mọ́jẹ kí sùn táwọn èèyàn rẹ̀ ọ̀dà sí. ọlọ́ni fàájìrì hù bá la yọ máa bẹ lọ́dọ̀ rẹ̀. gbogbo pàtí máa bẹ lọ́dọ̀ rẹ̀ ìwà máa ka ọ̀rọ̀ lọ. hàtà máa kẹlẹ́ máa mọ́ gbọ́rọ̀ lọ. ìwọ náà wò ó. ìjọ ò ní wọ kabalẹ̀ tó fẹ́ wọlé pèsè ayé rẹ̀. lọ sáká kiri ní lọ sásọ̀sọ̀ lọ sásọ̀sọ̀ lọ tọmọ fẹ wọ́n ti bá ọ nítorí sáfù báyìí sí pẹ́kípẹ́kí ẹ̀ sùhánù lọ. wọn náà ní gbàgbọ́ síbí mi náà lọ́wọ́ bá tí mo jẹ́ mùsùlùmí ṣé báwa tá à ń lẹ́yìn náà ni àwa tá a fẹ́ báyìí jáde inú ilé mi ló fún ọ̀wà wọ́n á fi ọ lára balẹ̀ wọ́n lọ lára ní ìfọ̀ fáwọn tó wọ pé àyà ń kọ́ láti pé ìfọ̀ ó tó kọ gbà sílámù yìí náà òsílámù nígbà táwa náà ń bẹ lójú dúdú tẹ́yìn náà tó wọ́n yàtọ̀ jẹ wá báwọn náà ti dè yóò tó àti gbà báwọn yóò gbà láti àti dé sínú gbèsè ayé wa ìfọkànbalẹ̀ dé sínú gbèsè ayé wa á sì gbẹ̀sìlá gbẹ̀sìlá wàhálà wàhálà ìgbésí ayé máa já tó lọ gbogbo tí wọ́n bá sọ oṣù ìgbọ̀nsẹ̀ ló náà wá wọlé nígbà kí ni gbogbo dárí jẹ òun náà ni àwọn náà gbàrà àwọn náà bò ibi kí làwọn padà ibi gbogbo làwọn parí ẹ̀ afá bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́pẹ̀ pé ṣahada sọ̀rọ̀ bàjá sọ̀rọ̀. ọlọ́run sọ nínú ayé ìlú sọ́ọ̀tù sọ́ọ̀bà pé hàtà yasmaa kalama Allah títí kò gbọ́dọ̀ ọlọ́run ọlọ́run kà lùkùránì ní ọ̀rọ̀ ara rẹ̀ lùkùránì ìṣẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run pàdé wọn. yẹn ni pé wọ́n ìṣẹ̀dá ọ̀rọ̀ ni ẹ̀dá ẹ̀dá ọ̀sánjọ́ kan rírẹ̀ kọ́ sọ̀rọ̀ máa ń tàn ọ̀rọ̀ yìí tàn ọ̀rọ̀ yìí kì í gbó torí tó ń kálukú bá sọ báyìí tó bá tó ń dásìkò tó tó bá tó pé títà báyìí yóò máa dání nínú kátó wá pé ọ̀rọ̀ ọlọ́run báyìí lè fẹ́ra lọ́dọ̀ ní àpẹẹrẹ tó bẹ̀rẹ̀ sọ. tọ́ alukur'an ọ̀rọ̀ ọlọ́run ayé hasa yẹn fún alukur'an tó gbogbo alukur'an kápé òye ẹlẹ́ẹ̀kẹta yìí àbá ẹlẹ́ẹ̀kẹta yìí tọ́ba lọ lálàáfíà fọwọ́ akọ́rọ́bù mílíọ̀nù fún lẹ́yìn ìgbàlẹ̀ kọ́ yìí sẹ́fọ̀ ẹ̀fọn ọ̀sẹ̀ mi ni wọ́n lò lọ́rọ̀ tó súnmọ́ ju àwọn méjèèjì àkọ́kọ́ yẹn lọ tó súnmọ́ púpọ̀ sí tòmà pé fẹ́ǹsì ẹ̀ ẹ̀ ní sábà sí wọn ayé mi ni wọ́n làkúkú wọ́n fà

wọn ò nígbàgbọ́ wọn máa yọ sàrò ìkó náà wọn yí padà wọn yí túbẹ̀ padà. lẹ́yìn ìgbà tẹ́yìn tí ni kí wọ́n ní ẹ̀yìn nígbà tí a kọ́ ọlọ́wọ́ bá kí wọ́n bá yín gbọ́ lódodo yẹn nígbà tí lẹ́yìn ìgbà tí a bá kanu wọn ti gbọ́ àlùfáà àti wọ́n bá yí ọ̀rọ̀ lọ́wọ́ bá yẹn wọ́n ni wọ́n yí padà. tó yí padà lẹ́yìn ìgbà tó ti yé wọn dáadáa wọ́n hùn yàlẹ́mún wọ́n hùn yàlẹ́mún ayé anahun yàrá yòhàrò ìkówó náà ní kẹ́límà wọ́n yí àwọn gbólóhùn padà sí ìfi ọ̀rọ̀ ọlọ́run wọ̀yà àdàmúnà anna tàbí ìfapò harọ̀mọ́n wọ́n ti ti mọ̀ yí pé wọ́n má mà dájú títí ká yí ọ̀rọ̀ ọlọ́run yìí wọ ni àìkọ ọ̀rọ̀ ọlọ́run lójú dà bọ́tà àti olùṣojú dà wọ́n bá tayọ àlọ́ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá wà harọ̀mọ́ kálá ká yí ọ̀rọ̀ náà ọba wọn yí padà wọ̀rọ̀dẹ́kẹ̀ wọ̀lùkí sùnà àyìn bàtì rọ̀ mo wá máa ma fojú lé tẹ́tẹ́ tẹ́tẹ́ tó tóbi lórí ló fi padà lọ́fẹ́ mi àtẹ̀lé kọ̀ọ̀kan wa ká máa béèrè ìtọ́ba tó àti ìtọ́ba yẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ ètò ìgbàgbárí wa yìí lásán lásán máa lérò pé àwa náà fẹ́ fi afẹ́ fi wọnú ẹ̀sán afẹ́ fi dá sọ́rọ́ ẹ̀ psychologically rárá èmi ní psychologically lọ́wọ́ àgbọ̀ náà ẹ̀ ń tẹ́ bá ní ká yẹn ní psychologically lẹ́sìn lọ́lọ́ sọ yẹn kò bá mu á. subhana allah agbárí lórí ọba mu lọ́rọ̀ lọlọfẹ tó lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀ ọba mu tó bí agbárí torí pé kò sí dídì làákà ìjẹ làákà ìmélòó ni wọ́n ní tí wọ́n lọ dára àká ìjẹ mélòó ni wọ́n fẹ́ gbọ́ yín lọ́rọ̀ lọ́rọ̀ ti bá bá tó. tọ́ ọlọ́run ọba kọ́dà kókò fún wa kókò fún wa nínú àgbọ̀yé tọ́pọ̀ nínú rẹ̀ islam torí ẹ̀ ní kó kálukú wa ẹja sọ́ra ẹja sọ́ra nípa ìmọ̀ yí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá tọ́rọ̀ ọlọ́wọ́ ọba bá ti yé yékéyéké ìmọ̀jì àtòrí ìtàǹtì sọ sí ọ̀rọ̀ ọlọ́wọ́ yẹn takò lára wa ìmọ̀jì àtòrí ẹ̀ wá takò ayé ọlọ́wọ́ ọba ìdíkẹ́ ọlá ẹlòmíì ti mọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n sọ yóò yóò tún wá wọ́n àtìpẹ́ yọ̀pẹ́ torí àwọn èèyàn ti bẹ́ẹ̀ láwùjọ àwọn àǹfààní tá a rí kọ́ nínú ayẹyẹ ọ̀kan tuntun yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn àǹfààní tí ń bẹ nínú rẹ̀ ànàmá dáná láàyò nínú mi máa wọ àbẹ̀háwò ẹni tí ọba nígbàgbọ́ ti tọ́ hàn báyìí fọyín ìnáwó ìlú ẹni bẹ́ẹ̀ yẹ bọ́rọ̀ lò àyè òmìnira mi máa wọ àfà òní nígbàgbọ́ ti tọ́ pamọ́ ó rí nǹkan fèsì báyìí bọ́lá ti dí òkú wọn kò wá nígbàgbọ́ ti wọ́n sọ àlùkò onígbàgbọ́ sí náà torí pé tọ́ hàn onígbàgbọ́ sí tọ́ hàn bó ló fẹ́ wá fẹ́ nígbàgbọ́ sí ìsọ̀pamọ́ torí pé títí gbọ́rọ̀ ọlọ́wọ́ ọba ìrètí ọlá lẹ́yìn náà tó ti yí padà irú ẹni bẹ́ẹ̀ ó ṣòro fún láti gba ọ̀rọ̀ náà wá ó ṣòro fún láti gba òdodo lọ́dọ̀ ìdí òdodo àti ìdí òdodo yẹn onígbẹ́gbẹ́ alára ló ti sọ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ rí kọ́. أن الله تعالى يصلي رسوله صلى الله عليه وسلم ọlọ́run tí ó lára ga jùlọ kí n ṣe tasiliya fún anabi sallallahu alaihi wasallam kí n sọ pé tasiliya ni pé ìdánilọ́kàlẹ̀ ìdánilẹ́mìlẹ̀ má ronú o má balajẹ́ o má bọ̀kàjẹ́ o gbogbo tó ọba nìyẹn wọ́n ti ṣe fún àtúntíwájú ìṣètì tí wọ́n nìyẹn o wọ́n torí tí wọ́n sọ pé ọ̀fẹ́ padà yìí ìdí ọ̀rọ̀ lọ́wọ́ àbẹ̀dẹ̀ ọlọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ pẹ̀lú nǹkan tí ó mú ìbànújẹ́ tí ó kókó nínú ọkàn rẹ̀ àti ìnira tí ó kókó nínú ìṣayẹ rẹ̀. ẹ̀yìn tó bàjẹ́ ní aláwọ̀ káàdà láwùlá ànábì ọlọ́run ti sàlàyé ìdíjà àwọn ẹ̀kọ́ ni wàá nà fọ́wọ́ ọjà àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n jẹ́ olùtayọ̀ àlá ni wọ́n àwọn tí wọ́n mú òdì fún ẹgbẹ́ gba olùdó ọ̀rọ̀ òun náà ni níbi ìnígbàgbọ́ pé bóyá wọn lè nígbàgbọ́ sí ìtàgbé dájú ọlọ́dún ọ̀sọ̀fà níbi tí mọ́wù lè darí láàmú àwọn eléyìí ò ní gbà kọ́mọ jẹ pé tí o sí ìrànkà lè yọ ọmọ ìrànkà sí ìrẹ́ Muhammad sọ́lá mọ́wù lè darí láàmú wà láàrin wọn kò lọ ara rẹ̀ àwọn eléyìí ò ní gbà bóyá ìmọ̀ yọ ọ̀rọ̀ tó tẹ̀lẹ̀ wọ́n ti kọ́ náà ọ̀rọ̀ ọ̀bẹ̀ ìdẹ̀fẹ̀ látọ̀ tó palójú dà kọ́rọ̀ ti yé wọn síbẹ̀ wọ́n ti mọ̀ dájú pé kò sọ̀ka yé ọ̀rọ̀ náà pa ọlọ́run dáadáa bí lọ́ka rẹ̀ nípa. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn àǹfààní tá a rí kọ́nù àyà ìtìbátan àná wọn àyà ìdàdánlámù àyà ìbírin rẹ̀ kọ́nù ń sọ ọlọ́run ọba tọ́da wa pàdé máa sọ̀rọ̀ wà á nàkàdá máa wọ bìtọ́ òsì máa sọ rẹ̀ ọ̀rọ̀ náà ó ní ohun tí tó ti gbọ́ nìkan ó lè ní ìta rẹ̀ lá gbogbo náà ọlọ́run ọba tọ́lọ̀ sọ yasma'una kalam Allah apákanu wọn wọn gbọ́ wọn gbọ́rọ̀ lọ ọjọ́ gbọ́rọ̀ lọ ṣe kìíní o ọjọ́ ní o ṣéyàn ti lè ṣe Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sì ní ọ̀rọ̀ yìí ọjọ́ sí pátọ́n àkèké yàtọ̀ ìròyìn pàápàá ìròyìn òdodo lọ́jọ́ kọlọ̀ tàbàbọ́ mọ́nù lọ́wọ́ ó sì kó ìró gbólóhùn kò sínú wọ̀lmáàdì ìtumọ̀ méjèèjì wọn sí lò. ọwọ́ subhanahu wa ta'ala yatakallamu bi hurufin wa aswatin majmu'a ọlọ́tí ọ̀la rẹ̀ gàdú lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó lọ sọ ó ní àwọn alifábẹ́ẹ̀tì nínú àwọn huruf alifábẹ́ẹ̀tì àti àmì sọ̀rọ̀ rẹ̀ wà wá tó ti ní àwọn ohun láwọn àṣọ àṣọ ìpè majmu'a ohun téyìn lè gbọ́dọ̀. وتفسير ذلك والرد على من خالفه مذكور به àlàyé ní ìdíkọ̀tí wẹ́wẹ́ àti ìfó èsì padà fáwọn tí wọ́n yapa ilé yìí sábà kàtìrà àkìdá wa lọ́pọ̀lọpọ̀ á di àwọn ọ̀rọ̀ táwọn wọn sọ láti pèsè fáwọn tó ṣe wípé wọ́n ta kó pé ọlọ́wọ́n ọba ìlẹ́gbẹ̀ẹ́ ọlá ń sọ̀rọ̀ àwọn tí ra bẹ́ẹ̀ fáwọn wọn ti ṣe. nínú àwọn àǹfààní tá a rí kọ́nu áyà anàkàlámà máa ń sàn àwọn ọ̀daràn ní sífà ti nílẹ̀ fìrìyà ọ̀rọ̀ lọ nínú àwọn ìròyìn rẹ̀ ló jẹ́ ìròyìn dé lọ́jọ́ títẹ̀ ní. bẹ̀rẹ̀ ní báyìí àhájì mi sábà ní káwò yìí sí ẹ̀yẹ yọ rẹ̀. wàá máa bẹ̀rẹ̀ ní báyìí ápù sífà ti ṣùgbọ́n sábà ní káwò yìí sí ìpìlẹ̀ ìròyìn ọ̀rọ̀ sífà tó ń zà ní ìròyìn ìpìlẹ̀ lọ́jọ́ kọ́ lọ́wọ́ kí wàá ní yàtọ̀ sí bẹ́ẹ̀ láàrin àtìfáàtò zàdíyà sífàtò àlùfẹ̀ẹ́nìyà àwọn ìròyìn tó jẹ́ ròyìn ìpìlẹ̀ fọlọ́ tó jẹ́ ròyìn pàápàá fọlọ́ ròyìn tẹ́lẹ̀ kí ni yàtọ̀ kébẹ̀ láàrin rẹ̀. tọ́ba pé nǹkan ní àsìfàtò tàdíyà fún wa pé sífàtò ìròyìn lẹ́yìn sífàtò tàdíyà lọ́jẹ́ fọlọ́. àyè sífàtò sífàtò làzìmà ìròyìn kan ní tó ti kó dún ní mọ́ ọlọ́run ọba ìrètí ọlá ó dún mọ́ ní mọ́ bá kọ́ ọlọ́run ọba ní nípìnlẹ̀ níbi àwọn tó kiri kọjá lọ ọbẹ̀ pẹ̀lú ọlọ́run wà ábẹ́dà ní tó tún sẹ́kù látún dojúkọ òròyé òkun ọbẹ̀ pẹ̀lú ọlọ́run ọba ìlú ìjọba gẹ́gẹ́ bí sípàtò ìṣàyà ìròyìn kọ́nà ọ̀pọ̀ wa ti ń tẹ̀lé ọlọ́run ti ń tẹ̀lé bọ̀ wá síwájú yóò sì máa tẹ̀lé ọ̀dà lórí àìsí ọ̀lẹ́dẹ́nà yẹ kó tó àlẹ́dẹ́nà àjẹnú òkú yìí ó gbogbo ẹ̀dá tọ́lọ́ bákan náà wọlé ẹ̀yìn ìmọ̀ ọlọ́ọ̀tì nímọ̀ ìmọ̀ ọlọ́ọ̀tì ń bọ̀ tipẹ́tipẹ́ yóò sì tún máa lọ náà ni. bẹ́ẹ̀ náà ni àlùkòdúrà tó wọlé wá agbára ọlọ́ọ̀ni tipẹ́tipẹ́ ló ti ní ní iye máa ni yóò tún máa ní lọ náà ni. bẹ́ẹ̀ náà ni àlẹ́ iyì ọba ti yìí lọ́lọ́ ìròyìn iyì yìí ọ̀bẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀tì tipẹ́tipẹ́ kò ní iye máa bẹ̀ pẹ̀lú ẹ̀ lọ́gẹ̀rẹ̀ bákan náà wọ́n sámi wọlé bábọ̀rù gbígbọ́ àti rírí ìgbọ́ àti ìrí ìròyìn lọ́jọ́ kọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ọ́lá ìròyìn pàápàá àti nìkejì ìròyìn tọ́tẹ́ wa olùkọ́lọ́ tó fún anábì mọ́tà pé ìnáni ìmáàkùmá àtìmáàrún wa àwọn èmi bẹ pẹ̀lú yín màá máa gbọ́ tẹ́ máa sọ àtìmáàrún wa àwọn àtìmáàrún tẹ́ máa sọ. gbígbọ́ àti rírí èjèèjì rẹ̀ tó ilẹ̀ kọ́lọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ ìta níyà ní pàápàá tuntun ní máa nítorí ọlọ́run bá ìlú lọ́la. àwọn tìfáàtò àlùfẹ̀ẹ́yà àwọn ìròyìn tọ́jẹ́ ti dé òun náà ni yíyà làdé tata alákòwé màṣí àtìyí òun náà lè tó tó papọ̀ mọ́ màṣí ọlọ́run ìfẹ́ ọlọ́run ọlọ́run bá ti fẹ́. fọ̀tàkùnrin ìjà àwọn ìdàṣà ọlọ́pàá fẹ́ ìròyìn ọ̀tẹ̀lẹ̀ kàlísì wáyì gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe kẹ̀tẹ́ pẹ̀rẹ̀ lórí ìjọla tọ́lọ̀ bá fẹ́ ìsìnkú tọ́lọ̀ bọ̀ bá kẹ̀tẹ́ pẹ̀rẹ̀ lókè rẹ̀ ìsìnkú ìgbọ́n sí ọlọ́run àtọ́dá lọ. bákan náà wọn nùzúlù ilé asámá ìdùnnìyá sísọkalẹ̀ sẹ́mọ̀lẹ́ ayé ìfọ́dún fẹ̀yìyà ìròyìn tọ́jẹ́ ti iṣẹ́ nìyẹn bọ́ọ̀ ní sísọkalẹ̀ kò والمجيء يوم القيامة بالفصل بين العباد ولو في والد يقول لنا وانا دون ان dídí ọlọ́run yóò ti dé níjọ́ gbèdé ìfàtò gàdíyà kọ ìfàtò mẹ̀líyà. bákan náà wọlé fáwọn ọmọ rírọ ìdùnnú gbọ́dọ̀ dùnnú ọlọ́run yọ́nú ẹ̀rọ gbọ́dọ̀ àdébí pé ọlọ́run yọ́nú sí àwọn èèyàn méjì kan ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá níṣẹ́ ló dunú táwọn èèyàn kan gbọ́ àwọn ìfàtò ìrìbẹ̀yìn ìfàtò mẹ̀líyà ìṣe. wọlé fáwọn kọ́nà bínú táwọn èèyàn ẹ̀ máa kọ́ta kọ́nà sọ pé ọlọ́run ti bínú táwọn èèyàn yìí báyìí. gbogbo àwọn ìròyìn náà pẹ̀lú ìsèpáàtì fèrè ní ìyá àwọn ìròyìn tọ́jú ti jẹ́ ọlọ́run ọ̀gbìn ìgbòlá. ní ìjà ojú ni àtúbà bí ha tí ó bá jẹ́ fáwọn yìí tá a bá ti rí àwọn sábàbí tọ́lọ́run fẹ́ ìrètí wọ̀mí a rí nínú àyà àrọ́tò alẹ́ ìṣẹ̀lẹ̀ ìpadà fáwọn tí wọ́n wà lórí àkéjà àṣàyìnrọ̀ àwọn àṣàyìnrọ̀ ìpadà lórí àdìsọ́kà wọn. wọ́n ká ìyìn yìí àtàwọn tó yàtọ̀ sí wọn mímọ ìyàrá ọ̀dà àna kàlámà lọ́wọ́ ti kàlámà lọ́dí kó wà ní máàna ìlàkọ́ọ̀dì mìíràn tẹ̀lé. sẹ́yìn táwọn tí wọn ìtumọ̀ tí wọ́n lọ́wọ́ fi tí wọ́n rí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sí lọ́dọ̀ tí wọn ọ̀rọ̀ ọlọ́wọ́ lọ́dọ̀ tí àwọn tá a fi ní àwọn àṣàyìnrọ̀ yìí òun náà ní pé ọ̀rọ̀ ọlọ́run yìí ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run jáde fúnra rẹ̀. wàá nà ìṣòro fà wọlé àtúwàtà àti pé àwọn ará àti ọ̀rọ̀ yẹn àti àwọn ohun rẹ̀ ìbára tó ọkàn jẹ́ àpẹẹrẹ àpẹẹrẹ la làwọn fi wọn ni wọlé ní báyìí nítorí kó lè gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abẹ́ gbọ́ ọlọ́run da ọ̀rọ̀ ọ̀dá ọ̀rọ̀ ara rẹ̀ kó lè gbé kalẹ̀ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn rún ètò tí òun náà ọ̀rọ̀ yẹn wọ́n yẹn ni ó túmọ̀ pẹ́ni tí ń sọ ìdílé òdìjà náà yẹn. ẹni tí sọ̀rọ̀ yẹn ti dà yẹn ọlọ́run ọ̀rọ̀ ni ọ̀rọ̀ yẹn wá gbé kalẹ̀ kó lè máa jẹ́ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tó wọn dúró lórí wípé ìdíje ọ̀rọ̀ ètò ìdíje àjẹlẹ̀ wa àwọn olùmọ̀kọ́rọ́ tó fọ́ torí pé ọ̀rọ̀ lè di ìjọ́rọ̀ àtìgbà tó bá tó ṣe kíni o tó bá tó dájúlẹ̀ gbogbo ohun tí bá ń bẹ nínú ọkàn wa tí o sì jáde lórí ahọ́n wa kí ni wọ́n ń pè é èrò àbí kí ni wọ́n ń pè é ìrònú ọkàn náà ní kété ìwọ ọkọ o ìrọ ẹlòmíín lè máa lérò pé àwọn pàṣẹjà ti là sọ kété ìrònú ọkọ èrò ọkàn èròǹgbà àbíṣe tó lè fi lánìyàn ní téèyàn ń rò òní lópin ìgbà tí ọba ti jáde lórí ara ṣùgbọ́n kan náà àwọn ọlọ́run tó máa sọ̀rọ̀ wípé ìnáyí kálámà làbẹ́lẹ́kọ̀ọ́ àdìwá ìnàmá. جعل اللسان على الكلام دليلا قل إن الكلام dájúdájú ọ̀rọ̀ làbí ipò áàdì inú ọkàn ní gbé ẹdí ń bẹ nínú ọkàn lọ́rọ̀ wọ̀nyí nà máa dún ìdálẹ ìsáànù ṣùgbọ́n wọ́n pé àwọn kalẹ̀ dàlí ìlà kọ́ máa jẹ́ ìtọ́ka alẹ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ títí tá a fẹ́ sọ kọjọ́rọ̀ ọkàn nínú ọkàn lọ́wọ́ ṣùgbọ́n tá a bá kàfà ọ̀tá hàn ká jẹ́ tọ́ka lásán ẹ dàpọ̀ fẹ́yìn lè ròyìn ní kóòtù kọjá ìbò wa yìí ẹ ọwọ́ sọ̀rọ̀ sẹ́rí ó sì wọ́n sọ̀rọ̀ kí ló ti rí nìyí ọ̀rọ̀ ń bẹ ní ọkàn rẹ̀ ló ti sọ ní ọkàn pa. Ah! ṣebí yorùbá ní pé tá a wí tó wí nílé yẹn sọ pé òwe yẹn sọ pé tó wí nì ọdún bí ọkàn rẹ̀ tóbi wí nì ìdí ìbáwí òun náà láàkó kalẹ̀ kó wí òun náà láti gbà kalẹ̀ pé ọ̀rọ̀ rẹ̀ kódà kọ́ máa wá sí òkúta pé èdè tí mo fẹ́ wí ni tí mo fẹ́ wí náà hàn ètò wíwò náà ti tọ́ wa àwa ti rí ta fẹ́ lò lónìí rẹ̀ sùhàlù tọ́ kí ni wàá sọ wọ́ọ̀rọ̀ yìí ibi ọlọ́run dá ọ̀rọ̀ rẹ̀ ọkàn wa fẹ́ gbé kalẹ̀ kọ́ máa ọ̀rọ̀ tí ọba mọ̀ kí n ti àkéde àtàlù sọ̀nà ọ̀jọ̀ máa alukur'an kalamullah àti kalamullah ọ̀rọ̀ náà ọba ìlẹ̀kẹ́ ọ̀la ní sí ọ̀rọ̀ náà ọba ní alukur'an ní sí àwọn tí wọ́n gba alukur'an ní lẹ́dà wọ́n ti yapa sí lánàá àlùsùn náà ọ̀jọ̀ wa kódà àwọn apá wa mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ti sọ̀rọ̀ tó lé pa gẹ́gẹ́ bí Imam Malik ẹlòmíì ẹlòmíì tó bá pè sọ pé alukurani ọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kó tó lè dà ní wà káfí mùsùlùmí sùlùmí. ẹtọ́ bá sọkọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ ni alukurani pé dà ní á ti máa lé tó kúrò ní kúwàdà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn olùmọ̀ sọ. alukurani ọ̀rọ̀ Ọlọ́run bá lè pé dà lọ́sọ̀ fún ọgbẹ́ tọ́lọ́ náà fà wà pẹ̀lú àwọn àkáǹtì ọ̀kẹ́ lọ́ọ̀ tààrà ní wọn ó gbọ́dọ̀ nìkan sọ nítòsí káàmà pé wọ́n bí kúrán mo fẹ́lẹ́ dá alukóran ní omi kúrán wọ́n ti nàbà ní kíákí alukó ẹ́ alukóran lè tẹ̀lé màlúù ìnáwó àwọn akẹ́lẹ́ ọlọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni báwa ní sọ́kọ́ ọ̀rọ̀ pé kúrán pé mo fẹ́lẹ́ dá alukóran ní kúrán pẹ̀lẹ́ da kaaba kura lẹ pẹ da ni kaaba abẹ kọ ni kaaba ti ẹwà ni maka yẹ ilé black yẹ ah, wọn ma da sọ black wọlé ni so ni wọn pè ní kaaba olú kaaba ni ẹ̀dá Ọlọ́run ẹ̀dá Ọlọ́run ló táwọn lè gbé ọ̀rọ̀ lọ ara ọ táwọn aṣááyọ ẹ̀tọ́ dáná náà wọn lẹ ní Abul Hasan al-Ash'ari lọ́dá lánàá yẹn lẹ̀ làyìn náà kú lẹ́kẹ́ ó sì kó àwọn aburú sínú ọ̀làgbára ṣùgbọ́n ẹni tó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn olùmọ̀ olùdókòwò àdàkùn òdòkòwò láyé kò sì fi àwọn ẹ̀kọ́ ló lànà yẹn ṣùgbọ́n àwọn yorùbá lẹ́nu ìyẹ́pẹ̀dọ̀ nílò ní ìgbésùn bẹ́ẹ̀ nínú àtẹ́kùn àpẹ́dà àwọn aṣááyọ̀ wa òní tábàdé mọ́tíláṣí wa nílùú lónìí tábàtí sálámà ńkọ́ bísí mi láàyè láwọn àjọ aliwaju olùwàmẹ aliwaju olùwàmẹ aligida ọkọwadé mẹ nígbàgbẹ ni aligida alibaka ọkọwadé ọdẹ fẹlẹ ìlú rẹ dání ọmọ àbí ẹkọ ni. wọn kà náà gbé làwọn aṣáájú ìjà sọlá ìjà sọlá wọn. tó jíjẹ́ ọ̀rọ̀ ọlọ́run bí alùpùpù adé sọjẹ́ fọ́rọ̀ ọlọ́run ni ọjẹ́ ìsìn padà bá nínú àwọn ẹ̀kọ́ tá a tún rí kọ́ nínú àyà òun náà ní kí ti àlàyé kókó ọ̀tà àríwí àkùlà ìyẹ̀wò bó ti burú jáì fáwọn ọ̀sẹ̀rẹ̀ àwọn ọmọ yẹ̀wòdì wọ́n ti yí ọ̀rọ̀ lọ́wọ́ kó. tó bá àwọn yìí wọ́n yí ipò lẹ́yìn ìgbà tó ti kọ́ yé dáadáa. téèyàn tó wá lọ yí ọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà téèyàn ti kọ́ yé á ẹ̀sẹ̀ tó wá tóbi pọ̀ ọ̀tọ̀ ni pé ìgbàdí yàn gbọ́ yé ló tó tu bó ṣe wù ló yí ìfó bó ṣe wù ọwọ́ akókò yí dára lọ́wọ́ ní kẹtù òbí bẹ́ẹ̀ ọ̀bá ìlà wòjú. ẹ̀rí àwọn sófin wọn bá láwọn tó bá pèlè iná láwọn tún yẹn irọ́ tó láwọn tún yẹn bìlà bá pèlè àwọn ẹgbẹ́ bá pèlè irọ́ tó wọn tún yẹn wọn bá náà kúrò níbàyẹn ẹ máa wò ní pé ah nínú àgbà ní alẹ́ ní wa àmọ́ àwọn òògùn mi máa rà àwọn ọ̀lẹ́ patọ́ ti ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wọn yìí mo tún á fi gbé léèrú wọn ti lò bọ́ sọ̀rọ̀ gidi. ọlọ́ni tí ni wọ́n gbẹ̀yìn tó wọ́n ọlọ́run lọ́wọ́ bẹ́ẹ̀ sọ pé ní àgbègbè tó ń bọ̀ wọ́n sọ pé tọ́ba ya wèrè dáadáa tó ya ọ̀dà gidi. ìwà ni wọ́n tí ni níbẹ̀ yẹn àtọ ọkùnrin ọlọ́dún fi búra wọ́n sẹ ìdúró ọlọ́dún fi àtọ obìnrin búra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàhálà ìbálàdé ìdàgbàmí ìlú kọ̀kọ̀balẹ̀ síbò nílùú yẹn ìlú mọ́tíkà ọlọ́dún fi búra. òun wà ní wàhálà ìbálàdé ìdàgbàmí nígbà tí ọkọ àtìyàwó ń bẹ lórí ara wọn ọlọ́run lọ́wọ́ àsìkò yẹn wúra ọ̀hánà lọ́wọ́ àdìgbò yà zikiri kò sígbà tẹ̀yìn ṣe zikiri nígbà yẹn àti àwọn méjèèjì wọ́n bá máa ṣe zikiri lórí ara wọn náà ti láyé láyé láyé láyé láyé nígbà tá a tọ́ bá jáde ní Muhammadu Rasulullah alọ́ba wálé ìjọba dáa látara bẹ́ẹ̀ ọlọ́wà ni lọ́kọ́dẹ́ kọlákọ́nà ní ìdáná sí àkàdísàkùnrin pẹ̀lú tíìlì àti zaitúni àti alùpàlàjì làmìlì tí wọ́n wà ọlọ́run ni àwa dá ọmọ ẹ̀dẹ́ ni látara rẹ̀ náà ṣàwọlọ́wọ́lọ́. àwọn ẹgbẹ́ ah! tó gbọ́ tẹ̀sí ìlú kan lọ́dọ̀ ṣe wù ọlọ́run ni kò ṣe nínú àlọ́ sọ tẹ̀sí ìlú tó gbọ́ níláyé náà lọ́gbọ́ yẹn. Ah. àwọn olùwọ́n náà wọ́n tó tu àwọn ni wọ́n tó tu bẹ́ẹ̀ ló wà gbọ́dọ̀ tú bẹ́ẹ̀ a bẹ́ẹ̀ wo àwọn ìtumọ̀ abú ẹ wò ti yí ọ̀rọ̀ lọ láti ṣe pẹ̀lẹ́ ká má tu àwọn ọ̀daràn yẹn lọ́wọ́ bá ilé kíra tó ń sálàyé fún abáyé. tí yẹn bá mọ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó gbóyè tán dáadáa tó tún wá lọ yípo ẹsẹ̀ rẹ̀ tó tóbi wájú ọlọ́run púpọ̀. torí pọ́ mọ̀nyàn tọ́jú aláìmọ̀ká wọ́n lè gba ìròyìn rẹ̀ pẹ̀lú àìmọ̀ká rẹ̀ ṣùgbọ́n mọ̀nyàn tọ́jú olùmọ̀ ètò ṣe kó ní òye tó ní làákàyè tó fi lẹ́hánà mọ̀tọ́jà wà àlẹ́ màsíyà tóró gbójú bóyá lórí ẹsẹ̀ nìyẹn ó gbójú lórí àtìmọ̀jẹsẹ̀ máa ń mi ìlú ha torí bó ti mọ̀ pẹ́sẹ̀ ó sì tún lọ síbẹ̀ àti ẹgbẹ́ ńgbà yẹn ẹ̀rẹ́ wà tó ti pọ̀. nínú rẹ̀ bákan náà ó náà ní kókó fìdarí kíkẹ́lá nílá ó burú jáì kí ni ọ̀gá táwọn yí ọ̀rọ̀ lọ. wàá ní ọ̀gá wọ́n ní hàn ní mọ́mà má ní ìdájọ́ bàbá wò níbẹ̀ náà ní mọ́mà yà wọ́n tán náà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làákín náà lùkúrọ̀ hàn ṣùgbọ́n lùkúrọ̀ hàn ní ọlọ́run bá bá ọlọ́run ti bá wa sọ. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. ọlọ́run ní àwa la ń sọ àlùkùránì kalẹ̀ bá a tó tó Al-Qur'ani kalẹ̀ tẹ̀ lánàá tó ń ká débi sọ̀rọ̀ wà nínú náà. wà inna lahu lahafizun àwa náà láti tún sọ. ìsọ náà tó bá wa sọ síra wa títí Al-Qur'ani Karim mẹ́rin tún náà níbi lọ́nà ti sọ iye àpọ́nlé àjẹsí àgbéga àtúgbò àti fúnmọ́ ẹ̀. torí Suratul Hadid ọlọ́run fi yé wa wípé káwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo kí wọ́n má dà gẹ́gẹ́ bí àwọn tó ti gbọ́ wọn lọ́wọ́ bá fún ní tíra síwájú. fàkọ́ọ̀lá àlẹ́ yìí mo lè amadu ìgbà pẹ́ lọ bí òrèrè lórí tíra wọn. fàkọ́sà ti kú lóhùn ọkàn wọn ti kíni o ọkàn wọn lè gbogbo. ọ̀kẹ́ ti rọ mi wọ́n ń bá ọkọ̀ wọn tẹ̀tẹ̀ wọn ni wọ́n jẹ́ tó kò kí sọ̀rọ̀. sísọ tọ́lọ̀ bá wa sọ Al-Qur'an al-Karim ní sẹ́nu pé tí wọ́n bá ti náwó mọ́ Kùránì tí wọ́n ti rí yípo mọ́ wa lọ́wọ́ ṣíṣe ni àlámọ̀rí àdìgún máa yóò ti dà kú kò ní lórí mọ́ kò sì ní lẹ́mú nígbà tí wọ́n lọ gbé yẹn lọ́wọ́ wá wo Kùránì lọ́wọ́ tó ní kò sí lọ. wọ́n gbìyànjú ẹ̀ o wọ́n dá àwọn wọn fòrò wọn wà á láwọn lálà sí lórí kúrì dé ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wọn òfò lọ́wọ́ báyìí kẹlá kẹlá kò ní lọ́sùn kò ní lọ́sẹ̀ rárá tọ́lọ́mù ti tàn wálẹ̀ rẹ̀ sínú ọ̀ka mùsùlùmí kan mo sì gbé jáde bí ẹ wá o ìlú alukurani ètò ètò tọ́wọ́ àwọn mùsùlùmí o àgbélé ọ̀rọ̀ táwọn ọ̀dà rẹ̀ yẹn sọ̀rọ̀ fún ẹ̀ńtẹ́ bá ti rí lọ́wọ́ rẹ̀ ẹ̀gbìyànjú àti ẹ̀gbìyànjú àti ti agbófinró kẹgbẹ́ ẹgbẹ́ táwọn tó ń jẹ́ aṣojú mùsùlùmí rẹ̀ fọ́ yọ̀ọ́ ìjọba ti rí rẹ̀ ẹ̀ka ni pé ńgbàjọ́ bíi tó sùn mélòó kan òjò ọba tó dá ìdáhùn alukurani wọn máa rí mí náà alukurani náà kọ́dà bíi tiwọn. sẹ́pẹ́ kò sẹ́ni tí ò lè lọ sí pírítì pírẹ́sì pé mo kẹ́kẹ́ bá mi ṣe irú báyìí báyìí orúkọ tó sì máa jẹ́ ni ọ̀tọ́ fáwọn àkọ́wò lè ti bẹ̀. gbogbo àwọn tó ń gbìyànjú tó ń gbìn náwó rẹ̀ ẹ̀yìn kúrẹ́ òmùkọ́ ni wọ́n já sí. nínú ìlú yìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ báyọ̀ pọ̀ tó àdúgbò ẹ̀ wọ́n ti ta gbogbo ilé wọn lókùúta pẹ̀lú àti wọ́n ti sọ di hòtẹ́ẹ̀lì yẹn ní ìtìtì wọn ti hòtẹ́ẹ̀lì ìbá àti máàlì lẹ́yìn lè bàbá ọlọ́nà ti bẹ̀ ní iwájú Atlantic àgbẹ̀rẹ̀gbẹ̀ àhà ní òkúta pẹ̀lú àti St Paul yẹn yàn pé ìyàrá kan yà lọ tọ́wájà fídíò ti àbí àgbà ìyípadà àhà ilé tẹ́ máa wù lókèrè tí wọ́n ti pa tí wọ́n pààrọ̀ páànù rẹ̀ lẹ́yìn. torí inú ilé yẹn ibẹ̀ ni wọ́n ti wọ́n lò fún printing press wọn àti photocopy yẹn méjì tí wọ́n ti papọ̀ ń báyìí wọ́n gbìyànjú lápá jùlọ báyọ̀ bẹ́tọ̀ fún ara rẹ̀ wọ́n gbìyànjú láti lọ ra machine tó fún wọn print alukuran láti lè kojú ẹnu ọmọ ìlú yìí náà ní ọmọ ìlú ìtọ́jẹ́ mùsùlùmí náà lọ́gbà pásítọ̀tì lọ́gbà títà fún wọn lórúkọ mùsùlùmí. bàbá akáńtì ń ṣé má ti sọ̀rọ̀ wọn ẹni tọ́ màmú ó ti mọ̀ wọn wọn gbé lágbájá ó ní ìgbọ́ báyọ̀ ẹsẹ mùsùlùmí ẹsẹ mùsùlùmí ń takuta abájẹmáka ẹsẹ mùsùlùmí ọ̀tá ẹ̀sìn ní. wọn mú ti bàbá yìí sọdú láíláí kíníkíní kan ó ti gbà ó ti wẹ̀ ó ti dé. bàbá wa yóò ti ìlera kó nílò sẹ́yìn tọwọ́ ti tẹ báyọ̀ lọ. ní reception ní airport ní airport wọ̀nyí náà lọ́n fún àwọn ẹlẹ́bùn kan lọ́n fún àwọn ẹlẹ́bùn wọ́n rí wọ́n rí pé ilé yìí ṣe mùsùlùmí lásán wọ́n rí wọ́n fàmì sílá àti ṣe mùsùlùmí lélẹ̀ lóyún náà ṣẹlẹ̀ gbàtà wà ní Sudan àwọn yìí bò three thousand ni wọ́n dá padà ní Port Sudan wọ́n lọ sí Maka ní Ramadan kẹ́ ẹ̀ wá lọ wọn ni àwọn mọ̀ pé ìlú ìfọ̀kànbalẹ̀ àkọ́kọ́ àwọn tẹ̀fẹ́ lọ sí àwọn wọn ti káwọ̀ sí ni àwọn tẹ̀ wọn ti kó ti ní jẹ́jà àwọn gbọ́ pé tẹ kàbẹ́ ẹ̀ tà bẹ́ẹ̀ àwọn bá ń jẹ lọ́tà wọn ni wọ́n dá wọn padà èmi rà wọn kan dáadáa tààràtààrà nínú ọgbà wa gbà yìí wọn wá tọ láwọn wá báwo ti padà sí nàìjíríà wọn wá fẹ́ tọrọ owó lọ́wọ́ àwọn student tájọ pé tá a bá gbọ́ pé ọmọ nàìjíríà kan dé o gbèsè student ó dé a ah! owó ti jáde láàmú wa. n bá ti gbé pé bàbá wa yẹn ló ti pè wọ́n mọ́kà pé ó ti pè wọ́n ní pé kìnnìkìnnì kan gbàgbà o alhamdulilayi ọlọ́run sálà wà lọ́wọ́. tọ́báyọ̀ ń kó dé táwọn ẹgbẹ́ nàbáyọ̀ ní ẹja lọ sí lọ́sọ̀ fún ẹgbẹ́ òǹjọ́ ẹgbẹ́ bá tọ́jú ọ̀rọ̀ sọ̀hánà ló ń gbà nípa fẹ́ lọ́ra máa ṣì yẹn wọn a máa jẹ kúránì látòrí kojú fún ni ẹ máa wo àwọn mùsùlùmí tí wọn ní kúránì àwọn ọ̀daràn sínú ọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ló ń fẹ́ gbìyànjú àti ṣe kò ní ṣe é àṣẹ ọlọ́run ètò ọlọ́run bá lọ́lọ́run bá ilé kíláàsì ṣe lẹ́yìn náà ká tún bọ̀ kò tọ́ ọ̀yẹ kò tọ́ ọ̀yẹ ká máa fọ àlùkùránì lédè míì sí ìsédè lárúbáwá níbi táwọn sọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ nìyẹn ìtẹ́ ń pè ní kíni transi tẹ̀síbí báyìí alihamudu ali pọ̀tọ́ ká máa fọ àlùkùránì pé lọ́ba tẹ̀ láti ní ìyẹ̀tẹ̀ lọ́dọ̀ èyí hà ìdí láti ní kankan ní a máa fẹ́ fẹ́ tó kọ́ torí kọ́ ló ń sọ àlùkùránì kalẹ̀. بلسان عربي مبين pure Arabic Arabic tó clean clear tó sí àtàwọn ọmọ rẹ lọlọrun sọ àlùkò àdìkà sí láti yẹn wá ara tó gbé tẹ bá débi kan yóò ṣòro fún yín yóò ṣòro ẹ gbìyànjú pé ẹ fẹ́ máa kọ́kọ́ ní rọrùn àwọn agbègbè ìfà nínú àlùkò àdìkà bóòlù sì fẹ́ sí kò rọrùn agbègbè ìbíhàm bóòlù ti fẹ́ sí anọ́nà lọ́sàbẹ́dà ẹ̀ bóòlù ti fẹ́ sí a ẹ̀fọ́ ọ̀mí bóòlù ti fẹ́ sí a alùbáàní kó nǹkan sínú púpọ̀ kò rọrùn ẹ̀ńtọ́ bá gbé lọ́tọ́ ló ń fẹ́ màkà bẹ́ẹ̀ ọ̀kan máa ń ségbè lọ rọrùn ara kíkọ́ ni mímọ́ rẹ̀ aláti sọ̀rọ̀ bákan náà kò tún tọ ọ kí ni nǹkan náà tí ọ̀tọ̀ ìtumọ̀ alukurani sápáná kálọ̀ tí alukurani ní èdè kan ní ìtumọ̀ sápáná ọ̀tọ̀ ìwọ̀ tẹ́gbọ́ yé wọn lọ́wọ́ lọ sí ojú alukurani rẹ sí lárúbáwá kankan nù rẹ yorùbá lásán náà gbogbo ẹ wọn sì ṣe báyìí èèwọ̀ ni o má bàa wọn dà wọn tọ́wọ́ àti ṣe ìtumọ̀ alukurani kí ló ṣe ó gbára ní ìṣẹ́gun kàwáyé àwọn àkọ́ ìtumọ̀ rẹ sí i lẹ́kẹ̀jì mo sì fi dá lójú dáadáa pé tẹ́ ẹ bá rí irú rẹ̀ tí ò sí arabic kankan nínú rẹ̀ yorùbá lásán ni wọ́n pè ẹni jáde fi yàgbẹ́ mo rò pé yíwa torí kì í sálùkọ̀ àná ní èsì àlùkọ̀ àná tákàdá lásán ọ̀nà wọn lọ sí túmọ̀ àwọn yẹn gbìyànjú ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá adúpẹ́ púpọ̀ ni wọ́n jẹ́ gidi bọ́ọ̀lù ẹni tí wọ́n kó fún gbá wọn àfa ni wọ́n ń lò kúránì yorùbá sápáná bíbí ṣe ń bẹ lọ́wọ́ àwọn kìrìtẹ́nì yẹn àwọn fẹ́ kọ́ ọmọ wà lọ́wọ́ gbogbo mùsùlùmí náà tẹ̀kí sápáná ni túmọ̀ lásán ni ọ̀pọ̀ nìkan ọlọ́wọ́ bá gbà láyé lókè ayé àtàjọ ọ̀rọ̀ jáde aṣọ kúránì ní díèwì ẹ̀kọ́ kàmá kàkó ṣe wò ṣe yọkà yọkà kájọ tí fò dé báyìí yọ sọ sáfò abẹ́lẹ̀. Táwọn àpè gbọ́ omi gbọ́ ó sì lọ síbẹ̀ lọ síbẹ̀. Àlùkò ah, àlùkò yẹn. Ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ló ti wá lóye tí wọ́n ní ẹ̀. Àlùkò àlùkò yẹn. Gbogbo àwa tí tọ́lọ́mọba ìlú kẹlẹ́ bá ti ta púpọ̀ yìí, ìjà ń bá yọ lọ́wọ́ ọba ìlú kẹlẹ́ ẹ má jẹ́ ká yí ọ̀rọ̀ lọ ẹ tọ́ bí yí ọ̀rọ̀ lọ nínú àlùkò máa yìí nítorí tẹ̀lé sáà yẹ̀wò nínú ọ̀tẹ̀lẹ̀ irú oko sáà yẹ̀wò ní wáyé ọ̀nà ló fi ẹ̀sìn ọlọ́wọ́ bá ẹ̀rẹ́gbẹ̀ ọlọ́ọ̀ká wọn náà torí kò sí yàtọ̀ sí yàtọ̀ láàrin pé ẹni tó yí tàwọn láti ẹni tó alóòfẹ́ yí àlùkò láti yíyí àlùkò ni ó yàtọ̀ kéésì fún ẹni ọlọ́wọ́n bá ilé ìfọlá kó dàbọ̀ sàlékún rọrùn sàlékún rọrùn ọlọ́wọ́n bá kó ṣe fi máa ti lọ wá. àmàlí ilé ìlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dé màdà wọn lọ́wọ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ mí nǹkan olóhùn fẹ́ ka lóko hánì kiri onílágbájá sẹ́yìn oṣù fẹ́ ká yẹ ọ̀dà ojú níwà kíyà látòrí kò dé. yàrá fẹ́ láti tó jáwé náà إليه وعد àwa ni ọyẹ wàhálà rẹ ọkọ ẹmọ kò lè tí ọba ti káyà méjì ọjà lọ torí bí irú wá ilé yìnyẹn yóò ti gbé wá ilé tòní mà kọyọ kó wọkọ pé ilé wà ẹ wá òkú fi torí ọ̀rọ̀ ọlọ́run àkókò tó da gbogbo ẹ̀rọ alámọ̀lẹ́ ó tán wọn dàrú fún rẹ̀ ẹni tó lóun fẹ́ da àlára mẹ́rin ẹni tó lóun fẹ́ ké fún yẹn yóò máa tún tòsí. láfọwọ́n ibùdó àpáṣẹ náà sílẹ̀ lọ́wọ́ tẹ̀lé àdúmá ó lé ẹ̀ lérí ẹ̀ nìkan kó máa ka àlùkùrá nítorí kò dì ìlà àmọ̀ kó sọ̀lọ́kọ̀lù ẹni tó kà rẹ̀ nítorí kò dùn ẹ̀ gbàtọ́ kẹ́ lórí kodò yẹn ló ní àtẹ̀tẹ̀ wọn àti mọ̀ bẹ́ẹ̀ ka kúránì ní àtòrí kodì. àwọn yẹn ń kà ó ẹ̀ ìdílé rẹ̀ àbí. kódà nínú òtún wọn mẹ́ta wọn olùmọ́tò tú kéèyàn ka kúránì látòrí kodì onígbógbé láti náà kó àwọn kà lọ sókè tí kì í bá ti fún àwọn ọmọ kéékèèké tó jẹ́ pé àwọn òbí àwọn sówáwé rọ̀ fún wọn ni ó tètè tún ọjọ́ jásọ̀rọ̀ bíbí ẹ̀kọ́ láti fatiha bíbá yìí sí bakọ́rọ̀ sí alimọ̀rọ̀ sí nisa sí mahida báyẹn láti dé náà ìkúra ti sọ tẹ̀lé ra wọn. torí nù fatawa sọ̀hábà wọn kó ọ̀rọ̀ àfa àwọn ẹgbẹ́ màtí àfa àwọn ẹgbẹ́ náà bá sí wọn tún kọ́ síbẹ̀ pé wọn tún má pèrè náà wà bẹ́ẹ̀. pé kéèyàn ọmọ gbé látòkè ọkàn má gbé láti sàlẹ̀ lọ́wọ́ ń kà látòrí kò dídá wọn sọfẹ ká tó wá pé ní tó wá mú níbi sùúrọ̀ kan tó wá gbé láti sàlẹ̀ pátápátá wọn ló fẹ́ tó wá sókè. wọn aburú táwọn fi kúránì sí nìyẹn o ẹlòmíì ọkọ kúránì yọba hàn sínú tákàdá mímu kẹsí bá bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kan yọba kú lójú wọn àlè kọ́ ètò àlè ìgbà màhábàdàn ní mo máa hábà yẹn yóò bá kó mú yóò bá kó máa kó gbogbo ẹ̀ sí ọlọ́run òun fìtínà lágbájá ọmọ lágbájá tó fi nífẹ̀ẹ́ lágbájá náà ló ń wá gàrí sí àga ọlọ́run máa lọ fún wa ọlọ́run kàtàkàtà dáhùn yẹn fi kírọ̀ ọlọ́run kó kálukú wá fún mi ẹlòmíràn ló ń fẹ́ mọ fáyà. yóò tún wá pa àyà kúránì yóò tún pa kọ́ mọ́ nǹkan mí ìgbà rẹ̀ n ò ní ọ̀fà gẹ́gẹ́ bí iṣẹ́ o yóò tún wá máa fà á gẹ́gẹ́ bí iṣẹ́ yóò tún wá pa nǹkan mí ma. kánú kọ̀lí lámìnà lẹ́yìn má yá jà rò à àsìkò díẹ̀ nínú òun ni máa ń sùn kí wàá ní tọ́ fẹ́ mọ̀ fàmí àdúrà wò lọ́fẹ́ fi à obìnrin lọ́fẹ́ lò fún o lámúkọ́ fàjà lò àgbọ̀ kánú kọ̀lí lámìnà lẹ́yìn má yá jà rò lámúkọ́ fàjà lò kánú kọ̀lí lámìnà lẹ́yìn má yá jà rò lámúkọ́ lò àá ìlú bí sálùkúrà náà níjẹ́ lámùkọ́ fàjálù. wàlá yìí sẹ́ni lọ́dọ̀ àwọn tí wọ́n ń lò ó àmọ́ra mi kò fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sùn. tóbi àti kò fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ sùn ọ́tàfẹ́ fún kọ́mọ yóò jókòó báyìí òun ni kọ́mọ yóò lágbájá kó tó tagiri ha kẹ́pẹ́ gbogbo tó bá ti jókòó báyìí síra yóò sàmọ̀ sí báyìí. àwọn sẹ́kítẹ́fà ah, ṣé kúránì náà lọ́wọ́ akéyìn ọlọ́wọ́ sọ àlùkùránì kò ní gbogbo jáde jáde báyìí ilẹ̀ amẹ́ta àwọn náà ó tó gbáradà níbi àti wọn yí kúránì padà fún àwọn kàmí ìtọ́yàtọ̀ sí bó ṣe wà mẹ́rin. ìrẹ́ náà lè tẹ́ ẹ ní nínú fọ́ọ̀sù àbí ọ̀sán láti mùbí nàbí fọ́ọ̀sù mùbí lẹ́ ń tíra àtàwọn ẹ̀ bọ́ọ̀sù làtìmí àbí ọ̀sán làtìmí lẹ́ ń pè é òfò ńlá ni òkéèyàn lọ́ọ́ máa kọ́ kótóbà kan pé kótóbà kìíní kan ìyá àti lélẹ́ yìí já sọ́ra ìdètò ń pè ní gáàtì lè mọ̀tò sódà kí wọ́n ń pè yẹn. bẹ́ẹ̀ bí wọ́n máa kọ́ gbogbo àwọn orúkọ àlìjẹ̀nu sínú àwọn kótóbà kan pé kótóbà kan ní ti àti ti bá kọ́ra àti kìíní kan. lánàá ni ẹ wá wo ti fọlánù lẹ àmọ̀bínà àti kìíní pè yẹn. láàrúwà bílà àrúwà bábílà tádà bílà tádà ẹ̀dá kan ẹja ṣọ́ra ẹja ṣọ́ra àti pé sẹ́ni kan ti sọ fún ọ pé bí wọ́n bá gbé iná àtọ́ ìnà orí òde wa bá wọn alọ́ ti sọ bẹ́ẹ̀ ẹ̀rí wo lọ sọ nígbà táwọn ẹbí fẹ́ tọrọ orí tẹ́ iná àtọ́ ìnà lókè anẹ́bí tọrọ ti ń jó orí ni lọ́dọ̀ ọlọ́ o tọrọ orí ayé tọrọ orí àlùfẹ́ yà tọrọ ìlọ́dọ̀ ọlọ́ wọn tàbí nà tọrọ bá ti wọnú àwọn àhàdí tuntun àwọn bí àwọn kìtàbù àdìgá bí a wàhálà ìṣẹ̀sìn mùsùlùmí ẹ bá ti kà yóò rí gbogbo àdúrà sánà bí tọrọ rí kò lè fẹ́ràn orí títí kọ́ fẹ́ jọ ànábì lọ kò sì lè má ti dé orí gángan kò tún mọ̀ jẹ́ ànábì lọ sọlọ́lá àyùsọ ṣe ń tó tó ànábì òní tó àwáyé lọ́pọ̀lọpọ̀ ní kí wọ́n ti há àwọn sùwárò àlùkùrá ni wọ́n ti há fún sẹ́kọ̀ọ̀kan division of labour bẹ́ẹ̀ Ah, á tọ́ba fẹ́ ìdùnnú péré ọ̀sọ̀mọ̀kọ́ ọkà lù ha ọkà nẹ́sẹ̀rá ó sì ka kíntún ni iná ọ̀pọ̀ iná àti ìdájọ́ nílẹ̀ ni ẹ máa wá àwọn máa ń ìfura ni ó dà lọ́wọ́ sọlá ti kàn lọ́n gbàdúrà wọlé ọ̀sẹ̀ kìíní bisimilayi náà ẹ bisimilayi rahman rahim kankan wàdúrà ètò ìtọrọ ìní ẹ mọjà sọ kúránì dantọ náà ọba ìdíjọ ló sọdá ẹlòmẹsì ni wọn máa tún ní kúránì ọdá kò sí sàdúrà ní amọ̀mọ̀ kí kúránì máa wò fúnra mi bí wọn ti ń déhùn lálẹ́ ọdá tìláwà lọ́nà ń pẹ́ alukur'an torí pé ní o tààrífù definition alukur'an alimusa'ibadu bi tilawatihi kíkà kúránì ọlọ́run fi ṣe ìjọsìn fún wa ní fíjọsìn ni ká máa ké ṣé ká fi tajà ni ṣé tajà wọn pè ṣé tajà náà ẹlòmíì tàbátì ẹ̀dá yẹn dá lójú fóògùn tajà ìtẹ́yìn lérò pé wọ́n tún lé láwọn tún dẹ́ lómi lójú fóògùn tajà wọ́n lóògùn tajà wọ́n sì ń tàbátì àdá máa ń pàgbéṣá yé mi tí wọlé tọ́lọ̀ ń sọ̀rọ̀ àrùn lásìkò tó ọba yà wù wá rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tí wọn náà bá sọ̀sọ̀ kó sọ pa nàbí sàlọ̀lá àlùfàlà tó sọ́ sí à yóò sì jẹ́ fún wọn náà. wọn láì ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn kẹta tí wọ́n hàn sọ wà lónìí lọ́wọ́ èyí la fi tọ́ba wá láàfíà àkiri lánàá àbí ẹ̀kọ́ ni ẹ wá kí ni ìtumọ̀ àlàáfíà tí wọ́n bẹ ẹ bá kí ìtumọ̀ rẹ̀ pé gbólóhùn àlàáfíà bẹ́ẹ̀ nù rẹ̀ àbí. ìlà fi kọ̀rẹ́sì nítorí ìbáṣepọ̀ àwọn kọ̀rẹ́sì ìlà fi ìbáṣepọ̀ wọn ríkìlátà ṣìṣá ìwọ̀sọ ìmọ̀ máa ń tẹ̀lé àjò nígbà ọjà àdìgbò wọlé àkùdù rọ́pà hàgà ìbẹ̀ tí wọ́n máa sọ bá tó nílé ìkábà yìí alẹ́ tí ọba tó ti pé àtàwọn ọmọ ìjọ rẹ̀ máa fún wọn jẹ́ nínú èmi wàá mọ̀ náà mi ò kọ́ fún ọlọ́kàn balẹ̀ gbàgbé kí wọ́n wàhálà sí. àfi lílà nísìnyí láì lílà bàlá rẹ̀ wà. abẹ́yẹ̀ gbọ́dọ̀ alẹ́ tó kù sí ìta lónìí àti kúlù ọ̀lọ́ àti nanzan náà àti àtàyà àbí bẹ́ẹ̀ kọ́. ebi tó yé yorùbá dé pé kúrì sí yù tó yé wọn dé pé àdúrà òkú ni nígbà tó ọmọ kan sọ fún bàbá pé ọlọ́run bàbá ọlọ́run jẹ agbẹ́yìn ni ah wá ọ wá tọrọ kí ẹrí wá fẹ́ ni torí pé bàbá tó ju kùrì sí yù lọ ẹ̀gbọ́n ó ní ẹ̀bà ó dùn ju kùrì sí yù lọ òun ò ti kú kẹ ẹ máa pẹ ààyè tẹlifù sí báyìí. pé báwọn èèyàn fẹ́ẹ́ fi ṣe nìyẹn ṣùgbọ́n tá a bá sọ báyìí àwọn èèyàn ò ní ń hùn ò ní ṣe làákàyè pẹ̀lú ẹ̀ ntí ọkàn ni wọ́n máa sọ wọn là fún gbọdọ̀ kékeré ni o. olúwa náà ti ọtí wá dùn o àwọn aráàlú ní kẹtù gbìyànjú àwọn tó máa ń tẹpá láàyè àwọn afáwà bí sinmi láì wọlé náà bí ẹsẹ bí bàbá ẹ ó ti kú ni gbogbo ẹ dàrú ni o dàrú máa wọ̀nyí lọ́wọ́ ṣe ń kọ́rọ̀ ayé dàrú máa mí náà lọ́wọ́ nígbà tó ayé ètò polúkúrúsù máa wọ̀nyí tẹ bá wọ sí ilé wọlé sí sáwọ́rà sí bẹ́ẹ̀ lásán tẹ bá ara bọ́ǹfìtà jáde tẹ ara mílíkì bíi mẹ́ta bẹ́ẹ̀ ní tẹ́nìkan bíi ìpàdé yìí kí ni ó wù yìí alára rẹ̀ ọ̀yá abẹ́ gẹ̀ẹ́tẹ̀ nǹkan alára rẹ̀ ọ̀yá ara bíi báwo sáàmù rí tẹ́ra sí àti torí bá àpàtà náà máa dára sí ọba náà ní mú mílíkì sí ọlọ́run abẹ́ ẹ̀kọ́ ni àjẹ́ pé lọ́dọ̀ wa ìtumọ̀ ní bá láàárẹ̀ ní mú mi. tó fi débi tó fi dó gbogbo lára àwọn ọmọ míì tó ti gbé tẹ bá mú agolo mix tẹ bá nà sókè báyìí wọn ní agolo máìmáì ebi ya gbogbo agbègbè tí wọn mọ́ẹ́mọ́ ni wọ́n di sọ́mọ́ sínú rẹ̀ nígbà tí òkò sówó lọ́wọ́ àwọn òbí dẹ́kọ̀ fún mílíkì ti dùn àwọn wọn kà mọ̀ pé wọ́n já lórí àgùntàn bá ti ṣe báyìí mọ́ẹ́mọ́ ni ó ṣe kí ni o ọjà bọ́ mi oríṣiríṣi ni ti ń ṣẹlẹ̀ o ìyàgbọ́n ìjà wà ní sàkíọ́ alukur'an o ti di business báwọn ẹ̀rọ kí la tó máa ń pe kur'an wọn là náwó. àti sọ pé wọ́n ní tamilọ́lọ́jì tí wọ́n lò ní ìsìn náà bá fẹ́ lọ sàkóra níbi kan pé wọ́n gbà fẹ́ lọ sí wọ́n làwọn ní play kan wọ́n ní play irú play wo lẹ́ni àbá ọ̀dà a ní play kura nìkan ní ọ̀dà mr alágbájá play fan kura ni tẹ́ẹ̀ lọ bí orin ni. tọ́ ọlọ́run bá kọ́ sọ àná fún wa ẹ wá wo tàhírí fún wọn lórí gbogbo àwọn ọ̀sẹ̀ tí wọ́n yìí pàápàá jùlọ tí wọ́n bá tún wá wà lọ́dọ̀ àwọn tí wọ́n lọ ṣe pílé yìí náà kò ní yà nílẹ̀ nígbà tí ẹ bá ti tí wọ́n bá ti ń ké bó ṣe lù lọ́dẹ̀ mọ́ pé pílé wọn lọ sí ẹni tó ti ṣe pílé náà pé làákà yẹn ti máa ń dàrú lásìkò pílé àbólò ní máa ń gbádùn lásìkò tí ń kọ́ ni kò ní gbádùn o kò sì ní tètè fún lásìkò yẹn yóò máa gbogbo ìlú wọn náà ni kó sì wà pẹ̀lú bẹ́ẹ̀ náà tí wọ́n náà ṣẹlẹ̀ ogún ṣẹlẹ̀ ọkùnrin àdìpọ̀ tó ló bá sọ pé ẹ wo lónìí tẹ wá ìtàn báńkì alẹ̀ lọ́mọ máa ń fún yín tẹ́lẹ̀ wọ́n twenty thousand ní chief nítorí ẹ̀ five thousand lọ́wọ́ alẹ́ ọlọ́ni wàlá tájáró bí aya ti sábànà kọ̀lílà. ọlọ́ni ẹ mọ́ra ayọ̀ òun ló pọ̀ tọ̀ ẹ̀yìn five thousand kùránì ti dédé lọ́dọ̀ yìí chief ẹ̀yin kọ́ ọlọ́mọdé rírọ ẹ̀ tí kùránì bá bínú kọ́. ẹ má ra kùránì lówó pọ̀ntọ̀ àgbọ̀dọ̀ ta lówó pọ̀ntọ̀ tàríkù náà ni ó yí ayàpá ní ìtumọ̀ rẹ̀ ni bámanà kọ̀lélẹ̀ bí má na àdúnyà ẹ má ẹ má ta kùránì ẹ má ka kùránì fún yẹn torí ayé yìí àwọn lọ́rọ̀ ẹ ta ko wọn fi tàbólówó lọ́sọ̀ mọ̀ pé ẹ má alukurani ẹ má ta àmì owó ọlọ́run ẹ má ta ní sàmànà ọ̀nì ìlà jẹ́ ti máa wá ájílù ayé orí ayé jẹ́ ti gbàgbé ájì orí tọ̀rọ̀ sani sọlọ́n sọ pé àwọn àjọ kẹ ọ ní ẹ má ka alukurani ẹ ti fi máa wójú rere ọlọ́run ọba ìlẹ̀kẹ́ láti kó tó di fáwọn èèyàn kó dé yẹtẹ àjálù náà wọlé yẹtẹ àjálù náà wọn máa kájú wá orí rẹ láyé wọn ní ìpínlẹ̀ kúta lè àwọn àti tó máa sábà hmm, náà ń kọ̀lé lápolówó pé ìsáwa náà kódà tẹ bá ní káńtì káńtì máa lọ lọ́fẹ̀ẹ́ gan àá ẹtó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n náà ní wàhálà táṣà lórí aya ní sábà náà kọ̀lé yá. kéṣe pé kẹ̀kẹ́ fún wa ló kékeré gan òfin ẹ̀ ah kúránì gan ló ní agbowó lánàá ah kúránì o ìwé ayéra ayé o bàbá abẹ́ mọ̀ kúránì kúránì yìí o ìwé ayéra ayé o tẹsí mọ̀ pé wákà ń bẹ wọn bá wọn jó pẹ̀lú gbẹdẹmukẹ wọn wọn mọ̀ sọ apá abájá lọ́dọ̀ olówó. ìdí àmọ́tàǹsì Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ nínú ọ̀la àtàgbára rẹ̀ tó wọlé kódà kó mímí àtẹ̀lẹ́kọ̀ọ́ kan wá dó lórí ìlànà lọ́mọdé ayẹyẹ lórí ìlànà o. gbogbo ìtàwé yìí akéèké ni wọn kà lóko wọ́n yẹra wa wò ń bẹ lára wa náà ara ara wa yìí náà tó ṣe pé wọ́n dọ́gba sí wọ́n dọ́gba sí náà kò sì yàtí kan lọ kí fáwọn èèyàn nìkan yóò wọ̀ tó wọ́ sí kó tó di pé yọ wọlé sọlọ́n wò rí ọ ni ọlọ́run tó láti ẹjọ́ ó kà ọ́ báyìí tọ́ka kò sí wa lọ́wọ́ ìwọ ni a ti yán yán yán nulẹ̀ mẹ́rin nígbà tá a bá a. Ah! yóò fẹ́ paramọ́ kò ní í ṣe paramọ́. tàbí ẹ̀kọ́ bàbá olówó lè mọ́mọ́ pé ah, àfa mi kan irú sí náà irú nígbà yìí náà èyí bọ́yá yìí náà lè fún ọ lọ wọ́n bá mi ṣe kíní kan lọ́dẹ irú kí ni wọ́n ṣe àìwá wù ẹ̀kọ́ kọ́ wù wá lẹ́yìn akẹ́kẹ́ bẹ́ẹ̀ lẹ́bàá kan ayé mọ́kùnlẹ̀ mọ́kùnlẹ̀ kò níjọ láti ìdìbà ọ̀pọ̀lẹ̀. ok ẹnikẹ́ wa bá ọ wà tó kàn pa fún ẹnikẹ́ wa bá wọn sa díẹ̀ lónìí. ok ọ̀dà chief ẹ̀díkà lọ sí wa yálà máa sọ̀rọ̀ jù ẹ̀gbọ́n ti sọ fún mi. ibi tí ẹ máa wá sa kínní nì o ti kó o ti kó lọ́rọ̀ àwàdà o ti kó lọ́rọ̀ àwàdà ló ti ṣẹlẹ̀ lẹ́nu wa iná tó ti kàn báyìí lọ́nà bíbáyìí ah, ah, àwọn lọ́pàá abẹ́rẹ́ ajá ni àwọn kátà ni hàn hàn ọ̀hún èmi ti bàjẹ́ ẹsẹ̀ tiẹ̀ dé ọ̀bàjẹ́ ẹsẹ̀ tiẹ̀ ọkùnrin àti obìnrin kan lè dúró ní lálẹ́ náà ń ṣe kan yẹ fún láìsí bí báyìí yìí fi lójú kọ wọn tó bá má yẹrí èwo lọ yẹrí nígbà tí ẹ̀tọ́ ra ń tẹ́kí ni ẹ jẹ́ ká taná sí lójú kárí nígbà mọ́tà ni wò ní ìdè mọ́kà sí kọ́tì láyé. Ah. wọ́n ní bí báyìí wọ́n ṣọ́ọ̀kì ni àbí mẹ́fà àwọn tí mo mọ̀ gidi dára ọ̀ àtàǹdọ́gbọ̀n sí ẹgbẹ̀lẹ́ ẹkúsẹ́ ẹkúsẹ́ ẹkúsẹ́ ẹni ẹni ọkẹ́ ẹkí àwọn àbá mi àwọn àbá mi pàdé àti ẹni láàá ọ̀là ọ̀là ọmọ pẹ́ mi ti ti mú ọ ẹnìkan àti ọ̀gá mọ́ <laughs> ìṣòro ti dé nígbà wà sóòsòsòsò lára rẹ̀ ń dé ó dìde ọmọ bí ó ti kí mi ọlọ ọfẹ ah! títí àwa kó mbẹ padà wà mí kànáà ni ẹ ta ẹ ẹ ó pé bẹ ti ráhùn bẹyẹ ẹ kìíní kan ẹ kìí ṣe fún wọn lọ́sùn wọn ẹ. ṣe mo ní kò tó di bẹ́ẹ̀ ṣe bá wọn lọ sóde òòlì ọwọ́ anijọ́ tí wọ́n lọ náà lọ́wọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ ni wò sí àwọn ti sẹ́yìn sọlọ́kọ̀ ọba kò sẹ́yìn àwọn ti sẹ́yìn gbọ́lájọ́ afọ́ngbà tó ló dé. wọ́n ah. bọ́ra abálamọ̀ rẹ̀ tẹ̀lé ní yín dọ́gbọ́n sí i sẹ́wọ̀n wò pé kílẹ̀ di àbẹ̀ náà gbé èyí táwọn náà kò sáàtì lágbájá lọ́rùn àwọn wa kàkà náà má sẹ́fọ̀ orókùn dín ló mú ìtòmí torí bomi gbóná tẹ bá má sẹ́fọ̀ ni ẹ wàá tán orí bomi gbóná báyìí. ọlọ́run kọ́ sànù fún wa o àwọn èèyàn jọgbọ́n sí o láti jọba sí. àmà àmà dáadáa lẹ́lò ní kò sí pé ó fi súnà bójú láìsàn fi súnà bójú ẹgbẹ́ fúnra wọn sọ pé kí ni kò burú ká máa tẹ̀kíní kà fún ìlú oṣù. ẹlòmíì sì bẹ̀ tó ti pé ọlọ́run gbé mọ́sálásí sí kí àrẹ báyìí àwọn yóò sì wá máa tẹ̀kíní ẹ̀ ní mọ́sálásí ibi tó lẹ́nu ní nǹkan tí wọ́n fi ń tà àwọn èèyàn òkòtò rọ fi wọ́n nìdí èyí pẹ́ tí fi máa ń dá ìbí nílò ìdàdàwà táwọn kan pè é àwọn ìsáájú kúrọ̀ ó ti jàdó àpilọ̀ báyìí ẹ̀ẹ̀mẹ́ tí wọ́n ta ẹ̀ẹ̀mà lọ́ọ̀yà mẹ́tẹ̀ẹ̀rẹ́ àjà wọn àpò láti sàlẹ̀ níbà ìsáájú kúrọ̀ ẹ̀bẹ̀ tí wọ́n sàlẹ̀ lórí odò kí ni wọ́n padà bá wọ́n tẹ́ wọ́n fa tẹ́tẹ́ lé wọ́n lọ ilé alátẹ ọ̀nà àtẹ́dá wọn bá. ẹ̀tẹ́ òsè kí ni o ẹ̀tẹ́ òkú nọ̀rọ̀ bí a máa tàn sí a sì gbọ́dọ̀ yẹ péré ara wa a gbọ́dọ̀ yẹ péré tí Ọlọ́run ọba ìlú kíkọ kẹ̀ǹpé nu gbogbo tàrífù ọ̀rọ̀ Ọlọ́run ọba ìlú kíkọ ni ká máa wá dárúkọ pé Ọlọ́run dárúkọ lágbájá ní Kùránì ọ̀dárúkọ tàmọ̀tò tá a máa ń kà fún wa báwọn yẹn máa ń wí rẹ̀ tàrífù ní tètùmọ̀ rẹ̀ nìyẹn tòbí sọ pé má wá dàá kàrọ̀ bùkà wà má kọ́lá òní wà má kọ́lá ìlọ́dà kọ́ má kọ́lá. kí ni nǹkan tí a fún yẹn gidi nítorí tí wọ́n ti bẹ̀rù bá ti. ó burú jáde ọmọ ni ó sori ibú torí oúnjẹ. a fàárọ̀ tó máa rọ̀ شقاء المرء من أجل طعامه شقاء المرء من أجل طعامه أفعل فعار بيت الله ثم عار أبوك تطبي ثم عار أبوك الله fúntani ṣàkọ́ olè mari ọmọnìyàn ó sórí ibú mi ní àdéhìí àwọn bàbá wa dàbí àwọn ní fa àárọ̀ ló mọ àárọ̀ àárọ̀. ṣàkọ olùmọ̀rí òní lóko màtí ọ̀ṣà ọba ní. ṣàkọ olùmọ̀rí mi lóko màtí ọ̀ṣà ọba ní. orí ibú ọmọnìyàn kò sọ̀rọ̀ ibú mi lóko màtí nítorí òkèlè kan tí ó gbé mi. wọ́n ṣàrọ̀ ọba tẹ̀ nítorí ẹ̀fà pẹ̀lú mi kan tàbí júùsì kẹkẹ bàbí ní ìpínlẹ̀ ìsúrí ṣe tájà yìí dà ń díkà mi ò ṣe kí ni o gbẹgbẹ látara rẹ̀ ni wọ́n fi wá bí ti ọ̀rọ̀ lọ́wọ́ bá ẹni kíkà kùsì bí ọlọ́wọ́ bá kọ́lọ́ bá fún ọmọ náà lọ́wọ́ bá wá dá padà sójú ọ̀nà tó dákun abẹ́ ọ wọ́n yẹ sèmi àtẹnì kọ̀ọ̀kan náà kó lórí ìlànà ìwà ni ẹni rẹ níwájú rẹ sọ́kàn lọ́kọ̀ sọ́kàn lọ́kọ̀ àti àlàyé náà wọ́n ṣàmùdé wàhálà àbálẹ̀ yóò fún three, ìbéèrè one two three four ẹ̀ wá. wọ́n lè sọ̀rọ̀ àti ìṣẹ̀lá mọ́. àwọn tó jẹ́ àgbà tó jẹ́ ojú ìjọba pé ó wá lọ sí ara ẹ̀rọ wọn á lọ sọ́dọ̀ àwọn tó yẹ kí ó jẹ́ alájùbá. àtàwọn á lọ sọ́dọ̀ àwọn alájùbá wọn á ní pé wọ́n ń gbẹ́rẹ́ sí ara wọn á ní pé kí ẹni tó jẹ́ ọmọ tó ń mú bá wà kiri bẹ̀rẹ̀ kiri ara wọn á kọ̀ wọ́n pé irú ọ̀gá olóko làtó ní ìgbésí ayé ẹgbẹ́ àpò àlè àti irú ọ̀gá pé àwọn èèyàn tó ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹ̀jẹ̀ wọ́n lẹ́ni tí wọ́n sọ fún wípé ọlọ́lé adájú gba nígbà tára rẹ̀ ọ̀yà adájú wa ni pé yóò sì ìwé rẹ̀ kàn sí bàràjì iye òǹkà báyìí ìbí báyìí ló fi sí bàbá wa wọlé lọ́ba gbélé ọmọ onísùn náà lọ́wọ́ gbé wá bá mi sí tọ́ba jẹ́ bàbá tó ọmọ yìí pé lákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ yìí gan níbi tí aláǹkárí àti ìbínú ti ń bẹ dá ti ń sí gan tọ́ba sọ fún un gbogbo nǹkan yóò dá gbogbo nǹkan rú. a ah, báwo ìmọ̀ sí tí ń gbé má bẹ lọ́ba ọwọ́ mi ọmọ pẹ̀pẹ̀pẹ̀ mi ọwọ́ mi ọmọ gbọ̀n tí bá ti ní mo lọ gbélé ní bàrà àdí tí ń bá lọ hẹ́ olùkóyè báyìí a ah, ọ̀ ń parọ́ ọ̀rọ̀ kan náà lẹ́nu ti sọ bá ọ̀pàrọ̀ òtún lè má yẹn ní tó ti báyìí ah, tó ọba ní ọwọ́ rẹ ọmọ pẹpẹpẹpẹ wò ní gbàgbẹ́ ní ọlọ́wọ́ ìyìn ìṣeré o bẹ́ẹ̀ tí mo níyà tí n bá já kíní lórí báyìí ẹ̀rú mọ́ bà mí kátó wá pé ẹ ah. ṣé ni wọn ló kàn ní ṣe kọ́ ṣé ti bá gbé báyìí ṣé ṣé rí mọ́lẹ̀ wọn ti wọ́n kọ́kọ́ pọ̀ mí ìyẹn náà tọ́ba ti mọ̀ pé fìtínà tó lágbára ni ó ti kíni o yọ kọ́kọ́ sẹ́yìn o ní kọ́kọ́ wà ní ẹjọ́ kọ́kọ́ bá wọn sí mọ́tàpẹ́ ni bàbá mi bá rọ ni bàbá náà ló bá báyìí kí ló fẹ́ mú ìfẹ́lẹ́ yìí nǹkan báyìí báyìí báyìí báyìí bá kó sì lè jẹ́ pé tó ìgbìmọ̀ ṣe náà ìgbìmọ̀ ṣe o ìgbìmọ̀ bóyá torí wípé nígbà tí ìgbìmọ̀ ṣe ọlọ́run ọba ìrẹsì ọlá tó ní dáadáa tó tún fẹ́ tó rúrù yìí ló jẹ́ kó tún jẹ́ pé mi lẹ́sẹ̀ kí ni ìpìlẹ̀ pé orí ìjọ kan tẹ́nìkan tẹ̀ pè mí ìjọ pé mi èmi ṣe fún yẹn ìjọ tẹ́nìkan pè mí báyìí èmi ti rò pé ní owó mẹ́fẹ̀ kí mò ń la mo pè lé ní. tọ́ba ní gbẹ́rẹ́ èmi ṣe ìmọ̀ sí lẹ́ni tí èmi rò pé ọmọ kan wánu wánu wánu wánu ni ìyọ́kàn máa wù ẹ̀ ẹ̀ ẹ̀ ni ó. tọ́ba bá wọn sọ̀rọ̀ ọlọ́run síwájú ṣàkóso tó tèmi tí mo máa mú sọ̀rọ̀ àtọ̀fin èyí má dé o má dé o ìmọ̀lú ẹ̀kẹ́ ọlọ́run kò kọ́ tí ẹ̀ ń tó máa ń bọ̀ ṣùgbọ́n yẹn ti tẹ̀ bá dé má ṣe ìka yìí bàdà kọ́ torí pé tápẹ́ ìfẹ́ kọ́ lóun fi má ìgbà kúrò ní ọ̀rọ̀ tó dé lánàá ìṣọ̀ parí àti ọ̀tá àti ṣe fún yín tó tún lóore jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn òkùn tẹ̀lé rẹ̀ síbi nǹkan báyìí lẹ́yìn tí báyìí kò tí ì ní ìdíje sọ ẹ̀ ọ̀kadà sọ kò ní ta ọ ṣùgbọ́n gbogbo àwọn ọ̀dàkà tó rẹwà tó gún régé fún òfin ní títí kọ̀kọ́ rí ọ ní ọmọ abú torí tí wọ́n bẹ fún ọ ní àmì ọmọ abú lẹ́ẹ̀kan tó bá kò sí tọ́mọ bá wọn sọ tí wọ́n gbà tó ṣe báyìí kódà tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ fẹ́ nìkan kúlà kódà mo ti fi lágbájá ṣe bá mi sọ̀rọ̀ pé kí n má ṣe fi ní ìgbà mi sọ mo lóun ò má ṣe mi ẹ̀yin má ṣe lè fẹ́ ní ìbá ti bọ́yá àwọn bàbá mi ìdí àwọn ọmọ yẹn wọn pè wọn yín ọdá ah, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ lọba mi sọ fi sọ̀rọ̀ kọ̀rọ̀ káhàn wọlé kánímẹtọdọ pàpọjù pé àtẹfẹ báwọn yẹn báwọn yẹn pàdé àfẹ báwọn sọ̀rọ̀ báwo láti gbé ọ̀rọ̀ kání tẹmọ bá àwọn kan bẹ pé àwọn òde ẹ mọbi tọrọ ẹ ti dojú kọ bàbá iná nìyẹn o ẹ ti wọ nẹta àtàlẹ yẹn lẹ ti lọ sí ẹ bàbá ọmọ kan ní àwọn yẹn ò lè rí dáwà yẹn ẹsì pẹ̀lẹ́pẹ̀lẹ́ sálàyé fún ẹ ní táwọn ọmọ ní oògùn lọ́dọ̀ tí wọn pé wọn lè lò àwọn ọmọ bíi tètè àyìnà òkúta wọn pé kíni tẹbi wọn sọ pírẹsà wọn mú kíní kà fún bẹ́ẹ̀ kódà wọn tẹ̀lé lu ọ̀rọ̀ ìjàmà tí wọn là bìkà tí wọn ṣe báyìí tí wọn gbà tí wọn fi ìjàmà tí wọn gbà ìjẹkùn bẹ́ẹ̀ tí wọn á lọ gbórí bí aláti tẹkínà aláti gbọ́dọ̀ tó dáa láti fi wọn sọ̀rọ̀ àmọ́ òní ti àìsí tó ní sẹ́yìn ọ̀nà tí wò lè gbà wọlé ni àwọn máa ń ṣe o àwọn máa ń ṣe o torí ní ibi ẹmu gbèdì nbà mi lẹnu jẹ nkọkọ tẹ ìlú sí ìlú ọlọmọdé nbà ló tọ̀ ń jẹ ẹ ọmọdé bọ́tọ̀ ní tẹ ẹ fẹ́ ṣe ọdún tó yẹ tuntun tó gbọdọ̀ sí tù o ó tẹ ẹ dá bó ti ti sọ̀rọ̀ lọ́dún sí ìdí òpin ní ibò ṣe wípé lóru lóru ah, <laughs> àbọ̀ wá dìde báyìí tí yóò tó bí ìlà ọba wáyé ẹgbẹ́ yẹn ni ó lè ṣe à báwọn kọ́ à léèdì tuntun ni yóò ṣiṣẹ́ lórí ọmọ àti ìdúrà ọ̀rọ̀ àpò ọ̀bẹ ẹ má padà yà tó bá rí pé kọ́ ọ lọ bá wọn lọ́nà ọ̀tọ̀ yóò fi rọra ìgbé fún wọn lára àwọn kan yàrá pé kékeré kan mọ ọmọ àti nígbà yín dé ní kankan ó ti bá nǹkan níjẹ ó tún lè sọ ọ́ di èèyàn kú lọ́wọ́ lọ́dọ̀ àwọn míì tó ti fún ọ tó lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kó kọ́ mórí gbọ́ a dídání ṣe èmi ọmọ àti òkú àtọ́ sí pé ìtẹ̀ wa tún àti à ọlọ́run tó dúpẹ́ tó ní ìbílẹ̀ pé ní ewu bẹ́ẹ̀ bá mi wọ ọlọ́run jáde ẹgbẹ́ ọ ewu bẹ́ẹ̀ ọ ewu bẹ́ẹ̀ ọ a pàápàá jùlọ lágbègbè rẹ̀ ìgbèrè pé sáré sọ̀rọ̀ láti lọ sọ fún wa náà ní kábàáyé báyìí àwọn ìlú àwọn kábàáyé ó sì ti síwájú ibi ó ti ẹ̀jẹ̀ pé mi ti ẹ̀ máa ṣe ní ọ̀ma ṣe ọwọ́ tèmi yóò gbó àtọ́ ti tó ló máa ṣe ká ọ̀yà bọ́ bẹ̀ wọ̀ ẹ̀ kaba ti ní ọ̀dà wò yọ ọ̀dà náà mọ̀ ọ̀yà ọ̀gbọ̀n ni ah, wọn náà gbójú kó mẹ́ba tọ́ fẹ́ bù ó gbójú kó gbèdéke ní lára báyìí <laughs> àlùkò bẹ́ẹ̀ ọwọ́ bá.

àpẹẹrẹ wà fún síbẹ̀. Bàbá ẹ̀dá ní orí mi gẹ́gẹ́ ẹ̀dá ní orí mi. Ọ̀gbìn àràbà ló sọ kálẹ̀ láyọ̀ gángan ní o. Wọ́n bá ti rẹ̀ wọ́n ti ra pèrè yín ni. Wọ́n bá ti kó lára bàbá yìí wọ́n bá wù àmọ́rí tá. Ọ̀gá rẹ̀ yẹn. Ilé wọn tàn rẹ̀ yẹn o kò sí bàjẹ́ kò ní ṣe àwọn kan ni wọ́n wá ń tà á àwọn ń tà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn ni sẹ́rú orúkọ tẹ́ gbé yẹn náà lẹ́pẹ̀lẹ́ yìí náà kí lẹ́ ń pe orúkọ eléyìí bò no kí lẹ́ pé kí ni wọ́n pè nẹ́ẹ̀tì ni àwọn ni bẹ́ẹ̀ náà ni sábàkà nẹ́ẹ̀tì ní jẹ́ bẹ́ẹ̀ ni ní jẹ́ bẹ́ẹ̀ àṣàbàkà tó nẹ́ẹ̀tì ní jẹ́ bẹ́ẹ̀ ní ìdílé àgbà tó wọ́n bá fẹ́ pé sábẹ́ẹ̀tì asabakatul ankabutiya àwọn aláǹtakùn tí wọn pèlè ìdílé abánu asabaka ní nẹẹtì ni ẹni pé tí wọn fi ẹ náà lẹẹtì pankẹrẹ náà ní bí pankẹrẹ tẹnifọn sàgá rẹ náà tẹnifọn ọmọ tí wọn máa ń tẹsí yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni wọn ń sàwọn àga rẹ tẹ bá ti kí bomi ní tọ́ bá ti kí bomi láì ti kí bomi yọrọ gbogbo bá ti fẹ́ tẹ̀sí orí tẹ̀sí bẹ́ẹ̀ tọba ń kíkọ kí agbára kó ṣe pẹkutu ni ó ṣe tí ó ṣe pẹkutu kò sínú ẹ kò sínú ti àjàrà kátó pọ kàyín kàyín báwo kí ló ṣe yín ẹtù fẹ eyín ẹyọ yìí nígbà tí èké wọn fẹ yín kó lẹ́nu ẹ ìlànà ìjàpá kó dáa tí a rí ni pé ó jẹ pé èèyàn máa fáyà ìfẹ àjèrò rẹ yẹn ẹlòmíì bẹ́ẹ̀ mọ̀ pé eyín ẹ̀rín àgbọ̀wá èyí jẹ́ àgbọ̀wá eyín ẹ̀rín kò sí kó ti rẹ́ ìbáyọ̀rọ̀ àtẹ̀jẹ́ sí ti lọ́ ọbẹ̀ rẹ̀ ọ̀kà wọ́n lọ ní láti ẹsẹ̀ ọdún lọ ara ah, ah, o. ṣé nàmbà fọ́ ni sọ ah, gba nàmbà tẹ́lẹ̀ yẹ kó o ti da nàmbà lọ́yà tó ọ̀yà nàmbà tẹ́lẹ̀ ni. gẹ́gẹ́ bí wàá sí kò sí bẹ́ẹ̀ kò sí lára rẹ̀ rárá parí karọ́ ló jákú lọ sùn. owó kí ni wọ́n ń gbé bẹ́yẹn bó wá sí báwo bó wọn ti rẹ́yìn sí náà wọn lè kójú yín tẹ̀ kí ni wọ́n pè bẹ́yẹn ẹ má sara yín o sórí kó tó bá ti ń bọ̀ wá tó bá ti ń bọ̀ àsọdọ̀ síbi tó bá ti wojú mi ó fi káàdì ìbámu lọ́dọ̀ àbẹ̀lẹ̀ pẹ̀lú ojú ilé yóò pèsè alẹ́ náà òye bá ti àwọn bídíà ó ti rí wọn bá ti rí àwọn ti rí ọ̀tọ̀ ní ohun tó náà fẹ́ mọ́rí kójú ẹ̀ ti dẹ̀wò dẹ̀wò ó ti ní ó ti dẹ̀wò dẹ̀wò kódà tó bí ẹlòmíì fẹ́ súnmọ́ yẹn wọ́n fi àfààní òkè àgbèrè ṣùgbọ́n tá a gbé dání ọgbà kéèyàn olùyè láwùjọ yìí tẹ̀lé mọ́sálásí wa ìlú péjú a wà níbẹ̀ mọ́sálásí yẹn láti tó yẹ mọ́sálásí kàtọ́gbà gbogbo chọ́ọ̀chì ta ẹ̀ máa bẹ̀ èmi débẹ̀ two thousand and seven mọ́sálásí yẹn ti klọ́ọ̀kì seventeen or eighteen years. àwọn afáàtì wọn wà bẹ́ẹ̀ wọn lò lè dálà tí wọn sì gbẹ wọn kó jọ náà wọn náwó pákó náà lọ wa. àǹkọ́rọ̀ ló débẹ̀ o láti tọ̀ àtẹ̀mí débẹ̀ wọn bá ní gbogbo láti máa tẹ láti máa lòdì súná láti máa lòdì kíní kẹta àti kọ́mọ sọ̀rọ̀ wọn láti lòdì kankan. àmọ́ ní lè máa lè máa mú làwọn tún ní kó láti akọ́mọ́sára ti owó etí yẹ̀ ti gbà ládùúgbò yìí owó rẹ̀ dà kí ni rìsọ́ọ̀tì ẹ̀ papọ̀ tọ́tù mọ̀ pé àwọn òní lọ ọlọ́run tá a padà fún aláǹfààní pé abẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ní blọọ̀kì tá a fi yọrí ẹ̀rọ fi táìtì wọ́n tọ́ sí péńtì ẹ̀yìn dàbí alhamdulillah ìdúmọ̀ abẹ́ fàyọ̀ ni pé wọ́n wá ní nínú ọ̀rọ̀ wọ́n wá ní central mosque kí àrò yìí pé wọ́n máa ń gbé wọn àti wa gbogbo mọ́ṣáláṣí tó wà ládùúgbò náà ni wọ́n máa ń gbà lọ́kàlù àbẹ́mi lè má mú àwọn wọn ti mọ́sálásí wáyé ọ̀dájú kékeré ti mọ́sálásí rẹ̀ ẹni tó bá fẹ́ gbà wá sí ẹgbà wá sí lórúkọ mọ̀lẹ́bí rẹ̀ tàbí lórúkọ ara rẹ̀ wọ́n fi lórúkọ mọ́sálásí gbà wá sí. tẹ́ ẹ bá gbọ́ mi yẹ ní tí mo sọ fún yín ni pé náírà ẹ̀ kán nínú àpò mọ́sálásí kò sí wá sí. bọ́tọ̀ bá fẹ́ kó sófò kò síbi wọn bá ti fẹ́ ti kọ́ náwó. ẹ já máa wò yín náà nínú oko yìí nínú gbọ́dọ̀ àwa yìí a tún máa kó lọ títí ti bẹ̀rù abẹ́dẹ́ tọ́bajọ́ pé ẹ̀kẹ́ kagbà wá títí wá tiẹ̀ ní pé wọ́n fi rẹ́kọ̀ fi kọ́ mọ́sálásí èmi ọba yìí lọ láti gbé kan gbogbo owó wá àti tàbàgbà lọ́dún yìí ẹ̀jẹ̀ kan á fi kọ̀m̀pìtì mọ́sálásí ti wá tọ́ bá tún gba tọdún mi kò fi ṣe mọ́sálásí kékeré mi tọ́ bá tún gba tọdún mi kò fi ṣe mọ́sálásí mi nígbà tí gbogbo mọ́sálásí kékeré bá ti parí tán gbogbo mọ́sálásí kékeré yẹn wá gbárí àfẹ́ kọ́ náà láì síbẹ̀ ẹ sọ pé ìmáàmù sọ wípé ọmọ orúkọ mọ́sálásí gbà wá ẹ dárúkọ mi fún ìmáàmù tó wà lọ́wọ́ wípé ìmáàmù sọ bẹ́ẹ̀. gbogbo ọtọ́ máa lọ sọ́yìn ẹ̀dọ́ ní àkàkọ́ àkínú ọdún sẹ́ni kan àkínú sẹ́ni kan fẹ́. mo ní àkàkọ́ sọ́gbọ́ tí ẹ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo mọ́sálásí ọbẹ̀ igi ọ̀lẹ́ ọjọ́ lọ́n bẹ́ẹ̀ sí. bọ́ọ̀ bá sàlàyé ọ̀sán láti yàrá lọ́jọ́ tí ò wọn bá ti pé kílíkọ ẹ wá pẹ̀lú ọba máa mú mi ẹ má sì mi sọnà o ní oṣù àtẹtẹ nìyẹn wọ tí o ti wà lágbè tó ní ìwọn òbí wà sí bàbá bá sí kẹ ẹnu ẹsẹ wa ẹsẹ tẹtẹ àwọn wéyí ẹlọtí ní kẹsùn ẹsẹ wa tẹsẹ gba wa sí kan lọ kí ni wọn ti ẹ alùpàlù ológun wọn ebi ibi kó fi kẹrin jẹ náà ni ìwòlá tó tẹ̀lé wọn á bí lóko torí pé èèyàn fẹ́ ti wá sí àti wọ́n ti ti wá sí sínú ẹbí lóko yẹn ti wá sí bẹ́ẹ̀ ẹbí lóko ni wọ́n á fẹ́ kí ẹja nù rẹ̀ kí lọ́ fẹ́ kí lọ́ fẹ́ ti kú. ọkùnrin pa wọn ti sẹgbẹ kan ẹ wọn ti ké sí ti ké sí jà náà wọ́n kó sọ̀rọ̀ ẹ bàbá ìdáhùn. Thank ewa ni sora sòro sọsora tí yẹn máa ń ké fún sòro. máa tètè láwà alukur'ani kiri ka kur'ani kọ́ jẹ́jọ́ sí mọ́tà mọ́tòrí ayé ká ká mùtàẹ́bàdù bìtì làwọn ti yẹn sọ fún ọ pé kíkà rẹ̀ jọ sí ní òtítọ́ àdúrà sálẹ̀ bíi ṣe gbà tí sòro dé ni ọlọ́ọ̀ṣẹ́ kò sí mi sòdè báyìí ní sànàbí sòrò òbí sànàbí sọlọlá àyè sànàbí ọbẹ lọ anabi bẹ lọ àǹfààní tó nínú kùránì rẹ tó ń ka onígbìngbà tó ń tètè náà wà lọ òdìbí tọ́lọ̀ ti sọ̀rọ̀ ìyá rẹ̀ ó tù ú ọlọ́dàkùn mọ́ ìsẹ̀mí lẹ́nu ìyá o sànàbí ti ka kùránì rẹ ni òdìbí tọ́lọ̀ ti sọ pé ẹ tọrọ òdìbí tí ọlọ́wọ́ bá ilé kẹfà sí ni fasabbih bismi rabbikal azim وكبره تكبيرا الله أكبر كبيرا خلاص ètò onídìí ni àmọ́ tó wá ní pé sòrò wá ní ẹ súrà sòrò dà nípa bí lọ rẹ pé wọ́n ní sòrò bá dé sòrò àbáyé la ké nẹ́bí ló sọ ẹ yàgò tó o bá ti ní iye tó tó ànábì ò tó ọ ìṣòro wo ni wọ́n nínà tó lè tó tà nẹ́bí sọ̀rọ̀ láàrin kò sí lágbègbè yòówù kò sí sòrò tó ní tó tó tà nẹ́bí sọ̀rọ̀ láàrin sẹ́rí àyè máa mójútó ntọ́jẹ́ nǹkan tó wúlò fáwọn ẹni àkọ́kọ́ yẹn náà ni òde kálukú máa yọ gbádùn nígbẹ̀yìn àfáwà ìmáàmù Malik ó ní kò sí tí ó tà rọ́ṣí máa lọ ọ̀gá rẹ̀ ó ní kò sí tí ó tà tún ṣe ìgbẹ̀yìn àlùkù máa èso tó tún tàwọn ẹni àkọ́kọ́ sí lọ àmọ́ tá a bá la gbọ́n alóye asmart afẹ́rẹ́ bù kọjá lára àwọn tó síwájú afẹ́gbà lànà ẹ̀gbẹ́ olùkọ́lájà bọ́yá àbí. Kéde gbóló tọ́jà. Ọmọnìyàn lọ́mọnìyàn ọmọ jẹ́. Ìntàníyà ìgbé ọmọnìyàn ọmọ àti ọmọnìyàn gbé. Ọmọ ìyá rẹ̀ jẹ́ ọ̀rọ̀. Ó ti dúdú ọ̀. Wọ́n á kọ́ bí àwọn ìlú pẹ̀lú kíáàsì abẹnú pàdé. Ní àtẹ̀lé ní tí wọ́n fi gbóló jẹ yìí lọ nìyẹn. Ẹ̀yìn. Kẹ́lá lónìí káfíńsì gbóló jẹ. Àwọn òṣùwọ̀n ti fi ń kékeré o yóò wúlò jù ọ rárá wọn sọ pé ìtàgùn àwọn tẹyìn tẹ ẹjẹ mùsùlùmí tẹyìn tẹyìn ikú tẹyìn òkú dáa ni ó dájú kó náà náà tó gbé dání tó gbé dání kó dàtà wọn yẹn bá sọ bẹ́ẹ̀ pé ọmọ sọ ni pé ẹni yẹn ọmọ nìyẹn ló dé ọmọ nìyẹn ló gbé tètè kó kìí ṣe Ọlọ́run tẹni ká tẹni ó sì tètè jẹ pé tòun ti tẹyìn náà kó tẹni tí ò lè tẹni èyí ó ti ní tẹ máa fi tẹyìn ó sì ní tẹyìn sì sọ jáde kò yẹ kí wọn sọ jẹ mùsùlùmí ó ti báyìí ọ̀yá mi ní ọkọ̀ àkàsọ́ àyẹ̀kọ́ máa ṣe báyìí táwọn yóò fi wá máa sọ àwọn àti ìwé sálẹ̀ ẹ̀ka olùgbàgbọ́ tó fi máa sọ nǹkan báyìí pa wàtá dé mùsùlùmí tí ìbá tẹ̀mí ọmọ ìyá rẹ̀ ló ṣe fún kọ́ àǹfààní ká ní ká sọ rẹ̀ àmọ́ ká mọ̀ pé àwa mùsùlùmí ọ̀dà lọ́ọ̀pá mùsùlùmí jẹ́ aláì olè òkú lọ níbẹ̀ kó sọ̀rọ̀ fún òkú lónìí sọ ọlọ́run bá kó sí àlékún lọ́rọ̀ tó lára rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀